إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 وأحسن الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أرجو الله ọlọ́wọ́ ọba tí ó dá wa tó ń rè wá tó ń tọ́jú ẹnì kọ̀ọ̀kan wa òun náà lọ́wọ́ ọba tí a dúpẹ́ fún. a jẹ́rìí pé ọlọ́wọ́ ọba yìí ọba ọ̀kan oṣù ni ọba tí ò lórogún ni. أشجاري كي النبي صلى الله عليه وسلم أوصي الله باني شيء وجيسي الله باني أرسله الله بالهدى ودين الحق فبلغ الرسالة وأد وأدى الأمانة ونصح الأمة وتركنا على محجة بيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك اللهم بارك لنا النبي صلى الله عليه وسلم بالهدى اللهم بارك لنا ودين الحق أتسي ددو فبلغ الرسالة النبي صلى الله عليه وسلم ó sì jẹ́sẹ̀ ọlọ́wọ́ bá ọjà dógóńgó wà á dán amánà amánà ọlọ́wọ́ bá tọ́lọ́wọ́ bá gbé kọ́ lọ́rùn amánà tó tablighi risala amánà pé kó jísẹ̀ ọlọ́wọ́ bá dógóńgó ànábì pé amánà náà wa nasaha al-umma ànábì sì ṣe ìkìlọ̀ ó ṣe wá àti fal umma yìí wa tarakana ala mahajjatin bayda anábíwá fi wálẹ̀ sórí ìlànà tí ó funfun gbò láìlúhà kanahariha wọ́n sì pé ọ̀sán rẹ̀ àtòru rẹ̀ bákan náà ni wọ́n rí níbi ìmọ́lẹ̀ láàzíhù anha illa halik tẹ́nìkan kan wà ní gúríkù níbi ìlànà nabi sallallahu alayhi wa sallam àfikọ́jẹ́ ni tí ó parun ìyá zambilla kọ́lọ̀ ọba kọ́ sọ́wọ́ kú bí parun. atara báyìí atọrọ àlékún ìkẹ́ Ọlọ́run Ọba àtúrò àjẹjẹ tán Ọlọ́run Ọba fún aṣíwájú ẹ̀dá náà anabi sallallahu alayhi wa sallam àti àwọn aráàlú anabi sallallahu alayhi wa sallam àtàwọn sọ̀hábà ẹ̀ àti gbogbo olùjọ́sìn fún Ọlọ́run Ọba pẹ̀lú ìlànà anabi sallallahu alayhi wa sallam títí di ọjọ́ gbọdọ̀ kìyàmà lẹ́yìn náà kíra wa pẹ̀lú gẹ́gẹ́ Islam wípé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. àlàyé tí a ń bá lọ òun náà ni ìsàlàyé ìrújú Muhammad bin Ali Jabata ad-dallu ìsàlàyé àwọn ọ̀rújú Muhammad bin Ali Jabata ẹni tó ti nù tó ti ń sọ al'umma nù tó ń sọ àwọn èèyàn nù tó ń sọ àwọn ọmọlẹ́yìn ẹ̀ nù àwọn olùtẹ́tí gbọ́wà sí rẹ̀ tó ń sọ wọ́n nù àwọn ọ̀rújú ọkùnrin yìí òun náà nìkan tí a yanjú pàápàá jùlọ eléyìí tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ sheikh asheikh al أبو أسامة سليم بن عيد الهلالي السلفي الأثري àwọn ìrújú tí ọkùnrin ń tẹ̀ka nípa sheikh tí a dárúkọ rẹ̀ yìí òun náà nìkan tí a ń gbéyẹ̀wò lọ lánàá a pè kẹsẹ̀ ti ẹlẹ́ẹ̀kejì eré tí sheikh salim hilali Allahu yahfadhu eléyìí tí wọ́n fi sọ̀rọ̀ ní orí ọkùnrin asọ nínú yìí ọkùnrin aláìmọ̀ká Muhammadu Ali Jabata yìí tí wọ́n lè jẹ́ pé wáyé pé ẹni ànúgbà ni tí wọ́n lè jẹ́ pé wáyé pé àkídà rẹ̀ yìí o ó jọ àkídà àwọn Khawarij tí wọ́n lè jẹ́ pé wáyé pé ìlànà tó wà ìlànà tó rìn ìlànà tó ń pèpè sí ìlànà tó yapa ojú ọ̀nà àwọn sálàfù ni ìyànà tí ó yapa alkitabu wa sunna ni tó yapa alkur'an àti hadithu ni so wọ́n gbogbo àwọn kíní wọ̀nyí fún wa lánàá èyí tó fi àpilé rẹ̀ tí a dẹ̀ tú sí èdè yorùbá náà eléyìí tí a gbèrò láti ṣe lónìí òun náà ni pé ká tó pèsè ti gbọ́ wa eléyìí tí sheikh abdullahi al-bukhari allahu yashfazu eléyìí tí àwọn náà sọ nígbà tí wọ́n bí wọ́n lè nípa ọkùnrin burúkú ọkùnrin asọ́ nínú yìí muhammad bin ali jabata eléyìí táwọn náà sọ òun la fẹ́ play ṣùgbọ́n síwájú ká tó play eléyìí báyìí mo ṣàlàyé fún wa lánàá nípa tírítíra kan tí a pè ní ṣarhu uh, fadlil islam ṣarhu fadlil islam àti àtọ́jú ṣàlàyé ìtumọ̀ fadlil islam afáàtò kọ tíra fadlil islam ọ̀rẹ́ ni sheikhul islam muhammad bin rahimahullah amẹ́ni tí wọ́n kọ ṣẹ́fù lórí ẹ̀ tí wọ́n kọ àlàyé ọ̀rọ̀ náà fadilatu sheikh al-allama al-imam abdul aziz bin abdullah bin baz rahmanullahu ta'ala. eléyìí tí wọ́n fẹ́ kà yìí maktabatul hadi muhammadi àwọn ni wọ́n tẹ eléyìí tí mo mú dání tí mo fẹ́ kà àwọn ni wọ́n tẹ̀ sọtaba lọ wo maktabatul hadi muhammadi eléyìí tí wọ́n tẹ̀ tíra eléyìí tí wọ́n tẹ̀ tí a ti ṣáájú ṣàlàyé yìí tábàlọ́ wo page one hundred and ninety three ábàwọ̀ kan bẹ̀ tí mo fẹ́ kí àdìjọ sáré gbé yẹ̀wò ká tó pilẹ̀ ọ̀rọ̀ sheikh abdullahi al-bukhari láti jẹ́ pé wáyé pé àwọn àfáà sunna ìlànà kan náà ni wọ́n rìn òun náà lọ́dẹ̀ ń pèpè sí ọ̀rọ̀ wọn bákan náà ni tó pé gbogbo wọn bákan náà ni ibi tí wọ́n ti ń mú àgbọ́yé ẹsẹ̀ wọn ojú kan náà ni ibi tá ń pèpè sí ọ̀nà kan náà ni nítorí àlọ́ fi já sí pé ọ̀rọ̀ wọn máa ń ṣọ̀kan. tí a bá lọ wo bíi page one hundred and ninety three tí mo sọ yìí a bá ọ̀rọ̀ tí mo fẹ́ kà yín bẹ́ẹ̀ àwọn náà ń ṣàlàyé hadithu inna Allaha inna Allaha ihtajaza tawbata ala kulli sahibi bid'a wọ́n bi wọ́n lè nípa hadithu yìí wọ́n ní suhila sheikh rahimahullah wọ́n bi sheikh bumbaz kọ́lọ̀ bá ní kí lásán bá hadith nípa ìlàlàfíà hadithu inna Allaha ihtajaza tawbata ala kulli sahibi bid'a tí sí hadithu ìlàlàfíà bí ìlàlàfíà fa ajaba samahatu sheikh mumbaz wa dáhùn wípé alhadithu yahtaju ila ta'ammulin wa nadharin fi sanadi wọ́n ní hadithu yìí ọgbà ó bùkátà kí awòye dáadáa ká sọ́ra ká wòye dáadáa sí sánẹ́dù ẹ̀ síbáyé ti hadith gba ìfurasí ọgbà ká wòye dáadáa sí sánẹ́dù ẹ̀. wọ́n ní láàkì wọ́n ní ṣùgbọ́n náà kódà àwọn tó ń gbàgbé hadith wọ́n sahih gẹ́gẹ́ bí Sheikhuna Al-Albani rahimahullahu ta'ala àti níbàámu sí àlàyé tí Sheikh Salim Hilali Allahu yashfazu táwọn náà ṣe lánàá torí àwọn tó gba ìlàlàfíà hadithi wọlé nìyẹn wọ́n ní tó ń ti bẹ́ẹ̀ náà lẹ́ẹ̀kìn wọ́n ní ṣùgbọ́n innama yukhsha alayhim ìkátàdì sì ń sọ ni pé à ń páyà lé àwọn oníbídà lórí lórí bídà àwọn tí wọ́n ṣe yìí kí ni páyà tá ń páyà lé wọn lórí tá ń páyà pé wọ́n di kèfèrí ni tá ń páyà ìjẹ́ lé wọn lórí ni ṣéèkì wọ́n jẹ́ kó yà pé ìtàwọn sọkọ́ yẹ wọ́n ní wàzálìkà adàlgọ́lìbà àìlẹ́yìn wọ́n ní nǹkan tá à ń sọ ní pé eléyìí tó pọ̀ jù tí bá ń ṣẹlẹ̀ sáwọn oníbídà annahum yastahsinuna ara'ahum ó ní kí wọ́n máa ń rò yí pé ìròrí àwọn yẹn ìròrí bídà yẹn wọ́n máa ń rò pé tọ́ dáa ni. wa yabqawna alayha wọ́n dẹ̀ máa ń wà lórí bídíà yìí lọ wọ́n ní sílẹ̀ nas'alullah al-afiya abẹ́lọ́wọ́ bá kọ́ lọ́wọ́ kọ́ mọ̀ sàmójúkò fún wa o wà ìlà wọ́n wọn kì í sábà fi bídà àwọn lẹ̀ nítorí pé wọ́n máa rò pé tó dáa ni tẹ́ ẹ̀ bá lọ tú hadith yẹn sí pé nǹkan tá àdìsí yẹn mí nìyẹn tẹ́ ẹ bá lọ tú sí pé ọlọ́run nígbà bídíà ọlọ́run nígbà táwọ̀bà wọn náà ń sọ pé ọlọ́run nígbà túbà wọn ni wọ́n yìí nípa inna kathiran min ahli al-bid'a bá rí ọ̀pọ̀lọpọ̀ àwọn oníbídíà àtọ́ túbà wa taba Allahu tọ́lọ̀ bá ti gbà táwọ̀bà wọn kí tí ọlọ́run bá ní kíláà wọn tó wáyé pàdé ti ń kọ̀ndẹ́mù wípé ọlọ́run nígbà táwọ̀bà wọn ni. wa in sahha al-hadithu wọ́n tó wáyé pàdé bá wá lálàáfíà o فهو من باب الوعيد والتحذير نسأل الله العافية أجلس كي حديثي هو nínú báàbù الوعيد كما سيريري يا فويا ẹ̀sìn mọ̀ wípé àwọn àwọn àwọn kọ̀wárì àwọn lòṣùṣù àwọn lòsùsù tó bá ti jọba yìí àwọn náà máa ń lò tó bá fi ń pè yẹn kéfèrí lọ́sí pé wọ́n ní alwaidiyya nínú orúkọ àwọn khawarij yẹn alwaidiyya àwọn nọ́ọ̀sù tó bá ti sọ wípé ẹ orí nǹkan báyìí ó ṣẹlẹ̀ ẹni nǹkan tó bá ti báyìí ó wọ náà ẹni tó bá ti bá tọ́lọ́ wà nígbà bá ti ń ṣe ìlérí ìyà fún yàn ó wà níṣẹ́ ti rí báyìí tí ó túmọ̀ wọ́n nìyẹn Ah, wọ́n ní fahuwa min babil wa'id ọwà níbi báàbù ìṣèlérí ìyàfúnni wàtàṣírí àti ìkìlọ̀ fúnni nípa pé kí a máa dédé nǹkan nasalu allah alaafia abẹ́lẹ́ ọba kọ́lọ́ nǹkan ọmọ sàmójúkò fún wa. naam wọ́n ní mislu ma qala sallallahu alaihi wa sallam nǹkan tí anabi sallallahu alaihi sallam sọ ní madina nìyẹn nípa Madina ni ẹ pé man ahdatha fiha hadatha aw awa muhdithan ẹnikẹ́ni tó bá dá àdádálẹ̀ kan ní Madina àbí wọ́n bá tiẹ̀ gba oníbídà sílé ní Madina fa ilayhi la'natullah làánà lọ́wọ́ bọ́ mọ́ bá wal malaikati àti làánà àwọn ọmọ bá wan nas àti gbogbo ẹ̀ lápapọ̀ la yaqbalu Allahu minhu yawm al-qiyamati ọlọ́wọ́ bá àlékẹ́ láwọn nígbà sọ́ọ̀kù àti àádù ẹ̀ lọ́jọ́ gbèrè àkèyàmà. àdúrà àfáà tó ní ìtumọ̀ pé ọlọ́wọ́ àlékẹ́ ló ní gba àwọn sí ọ̀rọ̀ ẹ̀rẹ̀ àti náfìlà rẹ̀ ni. àfáà tó ní àlékẹ́ ló ní gba mí rẹ̀ nínú ni nínú àwọn tó sọ báyìí ni alimami Bukhari wa. yìí náà ni ó kàn ń ríyà kò túmọ̀ sí pé kèfèrí làwọn oníbídà sẹ́ẹ̀sì mọ̀ pé a ti máa ń sàlàyé hadith yìí dáadáa wípé àwọn olójoro yìí wọ́n wá dá hadith wọ́n wá dá báyìí yọ hadith yóò dẹ̀ parí síbẹ̀ kódà hadith yìí kàn tí ń débi pé gbogbo ẹnikẹ́ni tí bá ń tí bá ń pe ẹlòmíì ní bàbá rẹ̀ abẹ́ni tí bá ń yí àlàálẹ̀ Ànábì sọ the same thing fún àwọn báyìí náà pé fa alayhi la'natullahi والملائكة والناس أجمعين لا يقبل الله منهم يوم القيامة صرفا منه يوم القيامة صرفا ولا عدلا سوى نادي كيكوري أن تبان بيلو ويلي باباري تبان كبابامي ني باباري abẹ́ni tí bá ń jí àlà tí bá ń yí àlà alẹ̀ nítorí pé lè bá jílẹ̀ lẹ́bù tó náà di kèfèrí so ilé báyìí nínú àwọn nùsùsùl wa'id náà máa ń pè ṣéèkì ní bó ṣe rí nìyẹn wọ́n ní haza min babil wa'id gbogbo ilé ìta sọ yìí ọ wà ní báàbù ká máa ṣèlérí ìyà fún ni tí ò túmọ̀ sí ẹ̀dì kèfèrí pẹ̀lú ìyà yẹn wà ilá ṣéèkì ní tí ọba tí ọba jẹ́ bẹ́ẹ̀ ni mẹ̀ntáàbà gbogbo ẹnikẹ́ni tó bá túbá táàbà Allahu alayhi ṣẹlẹ̀ ní kọ́nà ọba gba táwùbà rẹ̀ nígbà tí tí táwùbà rẹ̀ bá ṣe lálàáfíà tí májẹ̀mú tí téèyàn ní tí wọ́n bá sì gbé lára táwùbà rẹ̀. wọ́n ní súnmọ́ àjábà ṣéèkù fi ahdi durusi anil hadithi wa ma'nahu qailan wọ́n ní bákan lẹ́kṣọ̀ wọn nìkan níbi àwọn ẹ̀kọ́ wọn àti ní àwọn ọ̀dà ní àhàdìsì yìí àti àwọn tó túmọ̀ sí àhàdìsì yìí lẹ́yìn tí ó sọ wípé wọ́n ní wàhálà wà ṣàkó wọ́n lé lè báyìí ní òdodo ànàlọ́ àṣẹjọba tàwùbàtà àǹsọ́hìbì bídàtì àǹsọ́hìbì bídàtì wà mẹ́ẹ̀ẹ́hà òun náà pé ọlọ́run bá àlejò ọládì gàgà túbá fún oníbídà wọ́n ní túmọ̀ rẹ̀ ni pé annahu yastahsinuha ó ní pé yọ́mọ̀ fojú yọ́mọ̀ fojú wo bíyà pé ń tọ́ dáa ni ẹ rí pé n tí sèkì ń sàlàyé yìí ọ papọ̀ mọ́ nǹkan tí sèkì sẹ́ni mi láti sàlàyé lánàá àbí. tọ́ni ìtumọ̀ rẹ̀ ni pé yọ́mọ̀ rò pé tóun ṣe dáa ni ìtẹ̀lé tọ́lọ́wọ́ bá ni dáadáa ni kò ní rí sábúrú àbí ẹ rí pé nǹkan tí sèkì náà ń sàlàyé nìyẹn mo sọ pé ọ̀rọ̀ wọn papọ̀ ni kì í yóò máa fojú dáadáa wo bídí àti ṣe yìí wà yàrá annahu musibu yóò sì rò pé òun correct tẹ̀mí ṣe ṣe ṣe sẹ̀líbi lálẹ́ náà sọ̀rọ̀ nìyẹn. wàlíhàdà wọ́n ní nítorí eléyìí báyìí falghalibu annahu yamutu alayha ìtí sábà máa ń wọ́pọ̀ ni pé ẹni bídí àmọ́ ń kú lórí bídí ààrẹ ni. wàlíhàdù billah kọ́nà bá kó sọ wa kó mi lóléyìí nítorí pé yóò máa rí pé òun correct lórí tó ń ṣe ẹ̀sìn lòun ṣe bìkì láti sọ hibil màṣíà wọ́n ní unlike yàtọ̀ fún àwọn ẹlẹ́sẹ̀ unlike àwọn kí ni o àwọn ẹlẹ́sẹ̀ wọ́n ní yàtọ̀ fún ẹlẹ́sẹ̀ alẹ́bí ya àrífù annabu ahas tẹ́kùn gẹ́gẹ́ máa pé ẹlẹ́sẹ̀ lòun onídídé àwọn ọmọ pé òun ṣe ti ọ̀dá ṣe àbẹ́lẹ́sẹ̀ máa pé tóun ṣe ọ̀dá wà á nàhùn mujrimu ó yẹ máa pé kírímínà lòun wà á nàhùn mọ́ọ̀kì òun ọmọ pàlàyé ṣe bẹ́lẹ́sẹ̀ ṣe rí nìyẹn fàyàtúbù ẹlẹ́sẹ̀ wa túbà lórí ti ẹ̀ṣẹ̀ tiẹ̀ wọ̀kọ̀dì yàtúbù Allahu alayhi ọlọ́run bá àríkẹ́ láti gba tàwùbà rẹ̀ wàlákin na sọ́ọ̀hìbà bídà ṣùgbọ́n oníbídì àǹtí ẹ̀ àlàkọ́tọ̀rì òun wà nínú ewu lè anahu yastahsinuha wọ́n ní torí pé wọ́n máa fojú dáadáa wo bídì àti ṣe ewu tó wà bẹ́ẹ̀ nìyẹn yóò máa fojú dáadáa wo wàyà tẹ́bi hawa yóò dẹ̀ máa tẹ̀lé fẹ́nu ẹ̀ wàlíhàzà fọwọ́ àlàkọ́tọ̀rì wọ́n ní torí ilé ìta sọ yìí ajẹ́ wà nínú ewu gẹ́ẹ́ fọyín ìṣùjọbù wa ni tọ́wọ́bàtì ọlọ́wọ́ bá lè kí ọlọ́wọ́ akọ́dí yóò wá dí gàgà tí ó bá fo lè ṣe sáàni lè bídà nítorí pé ó fojú dáadáa wo bídà yẹn. wọ́n fọ́n níhi annahu alahuda àti pé ó rò pé ó wà lójú ọ̀nà wà ti kọ́ di annahu alahaqi tó ti láti sọ́ka pé ó wà lórí òdodo. amma ṣéèkì ní ṣùgbọ́n ìdáhàdá Allah tọ́lọ́wọ́ bá lè kí tó ń sikí ni o tó bá tú ẹ̀bá ńlá wà táàbà tó wá túbá táàbà lọ́rùn àlè ọlọ́run bá àlékọ́ gba táàbà rẹ̀ wà jẹ̀mí òzùnú wọ́n ní gbogbo ẹ̀ṣẹ̀ yẹ́yẹ́ ìdá táàbà mílíọ̀nù làbdù tẹ́rú bá túbá kú bí àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí táàbà lọ́rùn àlè ọlọ́run bá àlékọ́ gba túbá rẹ̀ gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá sheikh ni hatta shirku alladhi huwa akbaru min al-bid'ah alladhi kódà ẹ̀ bọ́gẹ́ tó tóbi ju bídíà lọ ṣéèkì ní hatta ṣírkú alladhi huwa akbaru min al-bid'ati ṣéèkì ní kódà àti ṣírkù gan kódà ṣéèkì ní kódà ẹbọ gan tó yẹ kó tóbi ju bídíà lọ ṣéèkì jẹ́ pé ẹbọ ṣe kéde ẹbọ tóbi ju bídíà lọ tó bá jẹ́ sí pé ọ̀rọ̀ tí wọ́n máa ń sọ ẹni orí àwọn sálàfù ni tí wọ́n máa sọ pé àti bídíà àtẹbọ ìkẹ́kẹ́ náà ni ó bídíà àtẹbọ èmi ọ̀tẹ̀ yóò ajẹ́pọ̀ ọmọ kéwùjú sheikh mumbaz lọ nìyẹn ó dẹ̀gbá kí n da sàràfíà yìí jù wọ́n lọ nìyẹn ọ̀hún táwọn ọmọ wọ̀nyí ni oṣù lọ́ọ̀ tàn wọ́n kò ní báyìí nìsí ọ̀hún tàn wọ́n ni sheikh ní hatta shirku alladhi huwa akbaru min albid'ati sheikh ní kódà ẹ bọ́ gan tó ẹ kó tóbi ju bídà lọ tẹ́ bá sọ ọlọ́wọ́ bá àlejò ẹgbàá táwọn bá rẹ̀ falkufru billahi idha taba minhu al-abdu wọ́n ní ìṣekèsè ìpẹ̀lú ọlọ́run ọba tẹ́rù bá tún kó wá kó mẹ́ẹ̀ tábà lọ́wọ́ àlẹ́ ọlọ́run ọba àlékẹ́lẹ́ gbà tún bá rẹ̀ wal kuffaru min Quraysh kódà àwọn kèfèrí Quraysh wa ghayruhum àtàwọn tó yàtọ̀ fún wọn tó yàtọ̀ sí wọn lamma táàbù ìgbà tó yẹ túbá tábà lọ́wọ́ àlẹ́ ọlọ́gbàgbà tábà lamma taabu ìgbà tó túbá tábà lọ́wọ́ àlẹ́yìn ọlọ́ọ̀bá gba táwọn bá wọn wà á kàdà sọ́ọ̀bù bídà wọ́n ní bẹ́ẹ̀ náà lórí bídà ìdàbà sọ̀rọ̀ bù lọ. tọ́lọ́ọ̀bá àlékẹ́lá bá fi tọ́ba sí ojú rẹ̀ tọ́lọ́ọ̀bá àlékẹ́lá bá fi olóyìn náà wà tábà níhà tọ́ba tí wàá kúrò bídà rẹ̀ tábà lọ́wọ́ àlẹ́yìn ọlọ́ọ̀bá gba túbá rẹ̀. fàwọn mi bábí wàhíì wọ́n ní hadith ولا يجب حديث صلى الله عليه وسلم من أحدث فيها حدثا أو آوى محدثا فعليه لعنة الله والملائكة والناس أجمعين لا يقبل الله منه يوم القيامة صرفا ولا عدلا فهو من باب الوعيد مجتو حديث إليك ولف هو من باب الوعيد أريك يا رسي شيخ شيخ بن باز رحمة الله تعالى تسعني أقفى طمارة شيخ سليم الله لسلانة أبي أقول الحمد لله برا وصلاة ديني àgbọ́yé àhàdìsì lọ́dọ̀ gbogbo àwọn sálàfù nìyẹn láwọn tí wọ́n gba ìlàlàáfíà àhàdìsì wọlé tẹ́gbà kó lálàáfíà so àti kàlá àti wá pè é fún wa lánàá ibi tíṣe sẹ́lìm lálé ti ń jẹ́ kó yà pé tíṣe sẹ́lìm lálé la máa ń lẹ̀ pẹ̀yẹ̀pẹ̀yẹ báyìí pé àkídà jàbàtà yìí wàlláhì wọ́n nírú àkídà àwọn kọ̀wárìjì nìyẹn tẹ́pá kàlánà wọ́n ní ojú ọ̀nà tí ó rí ojú ọ̀nà burúkú tó tako kìtàbù àti súnà ni wọ́n sọ wa lára nípa rẹ̀ gan kódà wọ́n ní kó túbá kó omi tí tí ọba túbá yóò lìjẹ̀ sí pé ó dìgbò àbí gbogbo àwọn nǹkan yẹn láti kíni láti àlàyé lánàá alhamdulillah so eléyìí láì mú mú wa láti fi sọpọ́ọ̀tì kẹlẹ́mà kọ́ra àfa súnà bákan náà ni máa ń lọ àgbọ́yé wọn bákan náà ni nítorí wípé gbogbo wọn pátápátá wọ́n mú ẹ̀sìn wọn káàdìrán àǹkáàdìrì látọ̀dọ̀ àwọn tó ṣáájú wọn táwọn náà mú lọ́dọ̀ àwọn tó ṣáájú wọn táwọn náà mú lọ́dọ̀ àwọn tó ṣáájú wọn táfi mú lọ́dọ̀ àwọn tó kí lọ́dọ̀ àwọn tó kí lọ́dọ̀ ànábì táwọn náà fi wá mú lọ́dọ̀ àwọn tó kí lọ́dọ̀ ànábì táwọn náà wá mú lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ sì ṣe ń bọ̀ nìyẹn sílsílà rẹ̀ ṣe wa. sọ àgbẹ̀ ìwà gbọ́dọ̀ máa papọ̀ mọ́ta àwọn tó ṣáájú ni. dam lẹ́yìn ta ṣàlàyé lẹ́yìn ẹ̀ ṣe mo wá sọ pé hadith yẹn mo ní àwọn kan ń bẹ́ẹ̀ nù àwọn àfa tó ń gbà pé hadith yóò lálàáfíà bí ṣe ẹgbẹ́ mú ká ọ̀rọ̀ ṣe bùnbáàsì náà tán ní kódà àdìsí yẹn ó ní ìdíkẹ́ yẹn wòye sí sánẹ̀bì rada ṣẹ̀káwọn náà sọ bẹ́ẹ̀ ó ní ìdíkẹ́ yẹn fura sí sánẹ̀bì rada ṣẹ̀wájú àwo sánẹ̀bì àdìsí yẹn báyìí. tíra kan bẹ tí a pè ní al-usul allati bana alayha al-gulatu madhhabahum fi at-tabdi' àwọn ìpìlẹ̀ tí àwọn al àwọn onípìlẹ̀ al-gulat àwọn khawarij jìnnà al-gulat nàìjíríà mo ti ní àwọn náà ń pè ní al-wa'idiyya àbí kódà àwọn náà ń pè ní àṣùrọ̀ so sheikh amur abdulrahim salim àwọn náà kọ síra yẹn wọ́n ní àwọn ìpìlẹ̀ táwọn khawarij wọ́n ma mazhabi wọlé lórí níbi ma pè yàn ní oníbídà nínú tíra yẹn wàláhì tíra yẹn wọ́n dìde kọ́ lórí àkídà àwọn jàbátá ni from a to z àkídà àwọn jàbátá ni wọ́n nọ lífà ìmẹ̀ pẹ̀lú gọlọ́wọ́ bá a padà mú tíra yẹn wá bí náà tá a kà fúnra wa pẹ̀lú gọlọ́wọ́ bẹ̀tí mọ́ kàfẹ́ yọ bìkan bẹ̀ ni tó yẹ pé kí ni ó ní ṣe pẹ̀lú kan tí a ń sàlàyé yìí lálẹ́ yìí. naam hadithu inna Allah hajaba tawba an kulli sahibi bid'ah hatta yada bidata gẹ́gẹ́ tó pé hadithu yẹ pé kò lálàáfíà lọ́dọ̀ àwọn apá kan náà apá sunna tòdó yìí jẹ́ pé ọ̀rọ̀ wọn ló tẹ̀sùn kí ló fà á òlélẹ́yìí tábàlọ́wọ́n tí a ti mo sọ yìí ṣé kì í sàlàyé bẹ́ẹ̀ pé hadithu tó gbà látọ̀dọ̀ anas bin malik radiyallahu anhu عن النبي صلى الله عليه وسلم أنه قال إن الله حجز التوبة عن كل صهر بدعة شيخ هذا الحديث فيه محمد بن عبد الرحمن القشيري ولحديثه ẹnì kan bẹ nínú àwọn tó ń gba ẹgbà wa hadithu náà táǹkì ní muhammad bun abdulrahman al-kushairi wọ́n ní wàhúwà màtúrúkù wọ́n lè rí màtúrúkù ni tọ́bàtọ̀ pé màtúrúkù lè yàn hadithu rẹ̀ èyò kí ń gbà rárá nínú àwọn ilal nínú àwọn àrùn tó lágbára nínú hadith rẹ̀ gbàgbọ́ pé màtúrúkù wà mẹ́ ẹ́ kání màtúrúkù wà nù hadith yẹn wáhìl hadith hadith rẹ̀ tí wọ́n ń hadith tó lẹ gẹ́ni tẹ́sírí pọ́lọ́bẹ̀rẹ̀ lákọ̀ọ́kọ́ tó wà ní hadithu yìí káàfin gbà òun náà ní ta ni o fihi muhammad bin abdulrahman al-kushairi wa huwa matrukul hadith wahil hadith wa huwa matrukul wahil hadith wa qad qaraba fihi òun gan nínú ẹgbà wa hadithu yìí ìdààmú tó wá bá níbi àwọn ẹgbà wa tó gbà tó takora wọn lọ lóríṣiríṣi wọ́n yìí wa qad qaraba fihi muhammad bin abdulrahman ẹni yìí tó wá sí iftirab kálẹ̀ ní náà muhammadu abdulrahman wọ́n ní kódà ilam yakun kọ̀dìsọ̀ náà ẹ̀hù tí ẹ bá ti ẹ̀ sí yí pé tí ọba ti ọlọ́jà sí pé kódà bí ìpàgbé òǹgẹ ló gbé hadith kalẹ̀ fún rẹ̀ gan ni tí ọba ti ọlọ́jà sí pé kí bí ìpàgbé òǹgẹ ló sì kéde olúfabricate fún rẹ̀ ni. farawahu al-humaid al gba ẹgbà wa hadith wa látọ̀dọ̀ nìkan tá ń pè ní humaid al-tawil an anas bin malik walakin tabahu harun bin musa alfarwi wọ́n ní hadith yìí ó wá ní mutaba mutaba talọ́ taba rẹ̀ talọ́ tẹ̀lé níbi gbẹ̀gbà wa hadith yìí ó yẹ ní harun bin musa alfarwi an humayd ọgbà wa látọ̀dọ̀ humayd wọ́n ní muhammad bin abdulrahman yìí tẹ̀gbọ́n ọlọ́gbà wa látọ̀dọ̀ humayd atawil an anas ṣùgbọ́n tó wá rẹ̀ lómi náà tó wọn náà taba rẹ̀ fẹ́ kó wọn náà gba ọ̀rọ̀ yìí wa látọ̀dọ̀ humayd هنا يقال هارون بن موسى الفروي هنا قالت حميد عن انس عن انس به اخرجه الطبراني الامام الطبراني قال وقع حديث ينوى وقع حديث في الاوسط لنثير وترك كلمه الاوسط المعجم الاوسط ننقل الأوسط نصوص تنقل الاوسط إيه؟ وابو نهيم في في الاخبار في آه في الاخبار او في اخبار اصبهان Abu Nu'aym náà gbà wá fi akhbari asbahan nínú akhbaru asbahan wa hasan al-albani yu hafiza allah sheikh al-albani kọ́nà bá ní kíra kọ́nà sọ wọn ó túbọ̀ sí pé kódà lójú ayé sheikh al-albani ni sheikh salim hila ni sheikh amr abdulrim ti ń sọ̀rọ̀ ìdá fi ní hafiza allah pé sheikh al-albani kọ́nà bá kọ́nà sọ wọn wọ́n sọ pé hadith yìí wọ́n ní ó hasan kọ́ ló wọ́n ní wà hasana al-albani yu hafizahullah hadha tariq tariqu ta kàyí tariqu harun bin musa al-farwi al-humaid al-anas tí al-imam tabarani gbà wá nínú al-awsat abu na'im abu na'im al-asbahani táwọn alágbà akhbaru asbahani yìí wọ́n ní albani wọ́n hasana rẹ̀ wọ́n ló dá ma anna fihi an'anatu humaid despite wípé alhana Humaydi wà nínú hadith yìí wa huwa mawsufu bi tadlis Humaydi àkọ̀wìlì yìí mudallisu ni kò gbọ́dọ̀ ló hàn mawsufu bi tadlis ẹ̀ tó wá jẹ́ mudallis kò gbọ́dọ̀ ló hàn ó dẹ̀ ló hàn nínú riwaya hadith yìí so that is it so problem ti wà mbẹ wal albani yu nafsuhu ghaliban ma yu'illu bi an'anatihi wọ́n ní kódà Sheikh Albani gan lọ́pọ̀lọpọ̀ gbà hadith ah, Humayd at-Tawil bá ti lo nn lọ́pọ̀lọpọ̀ gba àwọn náà máa ń sọ pé hadithi ọ̀la làáfíà ọmọ fi ọmọ fi àrò kan hadithi yẹn. wọ́n ní wàlfarwi farwi tó tún wá wà nù hadithi yìí gan la yahtamilu haluhu at-tafarrud bi misli hadha al-matn. wọ́n ní ìṣesí rẹ̀ kò gba kó ń gẹ́sẹ̀ tafarrud kó ní kẹ́ dá hadithi gbà wá. ẹ wo àwọn ilé àdùbí mẹ́rin ẹ̀ tí ọ̀nà sáà báyìí sì. so òun ló wà nínú hadithi náà so ala kulli hal ẹ̀rí tí mo sọ wípé àwọn àfa àwọn àfa sunna wọn pé sí méjì nípa ìgbàwọlé hadith náà arínú wọn tán ní hadith yìí wà hasan a sì wọn tán ní hadith yìí pẹ̀lú àwọn ẹ̀yìn àlùtakà yìí kò sí kí kò wà hasan so àtàwọn àwọn tó tẹ̀ ní kò wà hasan sẹ pé à tọ́jú àgbọ̀nyìn sẹ pé à nílò fún sójà nìyẹn àwọn tó wá gbà pé wà hasan gan àwọn náà àgbọ́yé tiwọn lórí ẹ̀ àti gbogbo àwọn àfáàsán gbà wọlé pé wà hasan àgbọ́yé tiwọn lórí ẹ̀ náà láti kéde ní sheikh salim ilali ṣàlàyé lánàá ní sheikh abombazi ah, náà ṣàlàyé lónìí yẹn tó ti yé báyìí nìsín so kò síbi tí jàbàtà fẹ́ lọ nínú méjèèjì tó ṣe kéde tó rọrùn fún ahlahuma murrun eléyìí tó fi eléyìí tó rò pọ̀ dùnú méjèèjì tó rò pọ̀ fẹ́ gbámú okòrò fún ẹ ẹ́ o lè rí kankan lọ ṣé báyìí nìsín àmúlòdò ni kankan mọ̀ ló fi jẹ́ sí pé nǹkan tọ́ bẹ̀ sí ọlọ́ọ̀ba ó dẹ̀ ń fàyà bó ṣe wù ó dẹ̀ ń tútù kùtù ìwọ tó dá kankan tó ń pè ní muhadis ìwọ tó dá kankan mà tó gbogbo eléyìí àtàrí ìsèmú wa kó lè bá a máa jẹ́ kó lè bá máa jẹ́ ìṣe pípé lórí ọ̀rọ̀ tá ń bá bọ̀ látàná ìṣe pípé lórí ọ̀rọ̀ tá ń bá bọ̀ látàná ni tó ti yé báyìí nìsí so alhamdulillah lẹ́yìn ilé ta ti ṣàlàyé yìí mo rò pé a ti yanjú hadithu yìí báyìí lọ́nà méjèèjì tí àwọn gbà wá látọ̀dọ̀ àwọn tó sọ pé wà sahih tọ́lọ́wà hasan kí ni àgbọ́yé àwọn àbá sunna lórí hadithu náà ṣé báyìí ní sèyí ṣé sẹ́lẹ̀mì lálẹ́ sọ pé gbogbo ẹnikẹ́ni tó bá lo hadith yìí fún pé gbogbo bídíà ni kúfúrú wọ́n ní irú ẹni bẹ́ẹ̀ àṣìṣe lágbáà ni wọ́n ní ọ̀rọ̀ burúkú ní sọ wọ́n ní ọ̀rọ̀ wọ́n ní ẹ̀sà gbọ́ bẹ́ẹ̀ ṣàlàyé clear tàdẹ̀ ti tàdẹ̀ ti clarify rẹ̀ alhamdulillah so inshallah ta'ala complete lónìí òun náà ni ọ̀rọ̀ sheikh abdullahi hafizahullahu ta'ala so inshallah ta'ala ẹ bá play ọ̀rọ̀ asheikh abdullahi al-bukhari báyìí so a dẹ̀ máa tu gẹ́gẹ́ bí ó ṣe lọ inshallah bismillah. bismillah alhamdulillah wa salatu wa salamu ala rasulillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd. Uh, so we this time brothers and sisters the final session alhamdulillah we have uh, as uh, our share for this session شيخنا الدكتور عبد الله بن عبد الرحيم البخاري حفظه المولى ورعاه and the sheikh is a professor in the faculty of hadith uh, the University of Medina uh, and is from the mashaykh that are well known for the establishment of Salafiyya and to be from among the mashaykh of Medina well known among uh, the scholars of the Sunnah the students of hadith uh, and our sheikh is going to address us with some, some words of guidance uh, for all of you who have attended. And as we mentioned, this is one of the final session, so inshallah, uh, we want to try and benefit as much as possible from uh, the session this year. Okay, bye. mo rò pé ẹ̀ríkà tó ń sọ̀rọ̀ yìí kí ni sọ jẹ̀má ẹ́ òyìnbó àrí gẹ̀ẹ́sì ni sọ ìka tó fà á ni pé ẹ ti ń sọ̀rọ̀ yìí ó láti UK ara àwọn brothers UK ni ara brothers United Kingdom ní England ara wọn lẹni tí ń sọ̀rọ̀ yìí tẹwárí ẹni tó ń sọ̀rọ̀ yìí wọ́n jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ fún Sheikh Abdullahi al-Bukhari wọ́n jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ fún Sheikh Ubaid al-Jabiri wọ́n dẹ̀ jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ fún Sheikh Rabi' ibn Hadi al-Madkhali wọ́n dẹ̀ jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ ní Jamiatul Islamiyya ní Madina في المدينة المنورة لأنتين صوري نعم kí wá ló bí ọ̀rọ̀ tó ń introduction yẹn ìfinimalé kárìbá máa kí ni wọ́n fẹ́ sọ̀rọ̀ and kí personality ẹni tó fẹ́ bá a sọ̀rọ̀ ẹ ti understand náà wọ́n ní lẹ́yìn tí tọ́yìn ọlọ́ọ̀ba tọ́sà sàlátù fanabi sallallahu alaihi wasallam so wá ní kàtà àwọn fẹ́ ṣe ní báyìí wọ́n ní òun náà ni ìbánisọ̀rọ̀ fún àwọn tí fún final section ìparí section ẹ̀rí pé àwọn student ni àrí so wọ́n ti parí section so wọ́n wá fẹ́ ìbánisọ̀rọ̀ látọ̀dọ̀ àgbàfà kó bá sọ̀rọ̀ lórí ẹ̀kọ́ àwọn táwọn ti ń kọ́ so far láti ìgbà táwọn ti bẹ̀rẹ̀ ṣé bá nísìnyí so wọ́n wá lẹ́ni tí ó bá wọn sọ̀rọ̀ wọ́n ní ṣèkúra àdùkú wọ́n ní oníṣèkú wa dr abdullahi al-bukhari wọ́n wá ní ṣèkì yìí wọ́n jẹ́ professor of hadith wọ́n jẹ́ professor ní faculty of hadith kí ló jẹ́ jàmbá professor kí la pé professor ní faculty of hadith faculty of kini ní jami'a islamiyya ní madina so kálíbà máa pé kálíbà máa rú personality tí ń bá tọ́wẹ́ bá wa sọ̀rọ̀ professor ní faculty of hadith ní jami'a islamiyya ní madina àwọn ni wọ́n àwọn ní sheikh abdullahi al-bukhari so wọ́n ní wọ́n fa wọn ní oríṣiríṣi wọ́n fa wọn ní mara wọ́n bá wọn sọ̀rọ̀ so nítorí pé àwọn wà àwọn ti parí final section tó wá fẹ́ ọ̀rọ̀ látọ̀dọ̀ àwọn súnà tó ń ẹ̀ wa fi introduce the sheikh na bismillah. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين وصلى الله وسلم وبارك على نبينا محمد وآله وصحبه وسلم وبعد فنرحب بكم أيها الإخوة وأسأل الله لنا ولكم التوفيق والسداد في الدنيا والآخرة وأن يجعلنا وإياكم مباركين أينما كنا إنه جواد كريم وهذا اللقاء وافقت عليه على ضيق في الوقت so sheikh abdullah al-bukhari náà sọ̀rọ̀ yìí àwọn náà yẹ lọ́wọ́ bá wọ́n sàtàlá ti fànàbí sallallahu alaihi wasallam lọ́pọ̀lọpọ̀ so wọ́n ni lẹ́yìn náà wọ́n ni à ń kí káàbọ̀ nurahibu bikum wọ́n ni à ń wẹ́kọ̀mù yìí à ń kí káàbọ̀ ẹ̀yọ́ ọmọ ìyá yìí student so ibà nísìnyí adẹ́ ń bẹ lọ́wọ́ bá fún fún yí àti àwa náà nas'alullaha lakum wa lana at-tawfiq was-sadad wọ́n ní à ń bẹ lọ́wọ́ bá fún yí àtàwa náà at-tawfiq kọ́lọ́ọ̀bá alẹ́kẹ́lá fi wá sí kùn gẹ́rí was-sadad kọ́lọ́ọ̀bá alẹ́kẹ́lá kó fi wá sí kùn gẹ́ kama wà lórí dáadáa so lẹ́yìn ẹ̀ wọ́n wá ní ọ̀rọ̀ tí àwọn fẹ́ sọ yìí ẹ bá rí wáyé ẹ̀ tíntínní ẹ ti rí wáyé nàbí wọ́n ní ọ̀rọ̀ táwọn fẹ́ sọ yìí ọ̀rọ̀ kékeré wọ́n ní الكلمة al-kalima wọ́n ní ọ̀rọ̀ kékeré táwọn fẹ́ sọ yìí ìgbà tó yá wọ́n wá sí ẹ̀ هذا اللقاء وافقت عليه على ضيق في الوقت أقول وافقت عليه على ضيق في الوقت شديد ولكن نزولا عند نعم بسم الله في الدنيا والآخرة وأن يجعلنا وإياكم مباركين أينما كنا إنه جواد كريم wọ́n dàrẹ́ bẹ́ẹ̀ lọ́wọ́ bá kọ́lọ́n ṣe gbọ́ alára àlùbáríkà ní gbogbo kíbi tá a bá wà innahu jawadun karim torí pé dájúdájú ọlọ́wọ́ bá ọba tí máa ń tọrẹ púpọ̀ ni ọba olùtọrẹ lọ́wọ́ bá naam abẹ́lọ́wọ́ bá kọ́lọ́n tàwa lọ́rẹ́ tábìlì lọ́wọ́ ẹ̀ nìyẹn nàbísílà. wà á hàrẹ̀ lè fa وافقت عليه على ضيق في الوقت أقول وافقت عليه على ضيق في الوقت شديد نعم wọ́n ní ìpàdé wa yìí wọ́n ní àwọn àgírí láti wá láti jẹ́ káwọn pàdé ní báyìí wọ́n ní ala dhiki fil waqt wọ́n ní despite wípé àsìkò àwọn fún gidi gan pé àwọn squeeze ara wọn láti agri, láti méjì pẹ̀lú wọn ni ṣé bá ní sí wọ́n ní aqulu wafaqtu alayhi ala dhiki fil waqti shadid wọ́n ní àwọn sọ yí pé àwọn gbà láti pé káwọn pàdé níbi táwọn ti wá báyìí yìí ibi wọ́n ti pàdé wọ́n pàdé ní masalasi annabi المسجد النبوي الحرم النبوي لمدينة إنه مثلا جاء النبي نسين صوري ولا وقد على ضيق في الوقت الشديد لوري واني جاس فايشي كوي أسفا وفن جديد واني ولكن نعم ولكن نزولا عند رغبة شيخنا الشيخ عبيد وصفق الله في التعاون مع الإخوة على البر والتقوى وافقنا على هذا اللقاء المختصر الذي أسأل الله جل وعلا أن ينفعنا وإياكم به إنه جواب كريم wọ́n ní ètò wa fà táwọn fi agree táwọn fi gbà láti wá sọ̀rọ̀ yìí wọ́n ní òun náà ni pé àwọn step down fún ìṣojú kòkòrò sheikh àwọn sheikh wa sheikh Ubayd al-Jabiri pé àwọn ni wọ́n sọ fáwọn pé ah tó ti bí táìmù yìí ṣe fótó yìí o ẹjọ́ ẹ dákun afẹ́kẹ́ bá wa fún wọn lásìkò pé tí tí wọ́n tí wọ́n sọ fáwọn yẹn so o làwọn step down fún táwọn fi padà gbà wọ́n jẹ́ kó yé bí táìmù àwọn ṣe tó tó nìyẹn àwọn bá tún náà kí ń ráyè tó báyẹn iṣẹ́ pọ̀ níwájú wọn lọ́fẹ́ ṣe ga tí àwọn ọ̀dọ́ sábàá yìí so wọ́n ní ìyẹn lọ́fà táwọn fi gbà tí àwọn ọ̀dọ́ sábàá yìí ṣe wọ́n ní àwa ń bẹ lọ́wọ́ ba kọ́lọ̀ ba àlékẹ́lá kí ó fi ìjókòó yìí kó fi sábàbí hìdáyà fún gbogbo ọba tí máa ń tọrẹ ni ọba tó pé téèyàn bá dèrè nǹkan lọ́wọ́ ẹ̀ máa ń fúnni ni ṣé bá nísìn náà. ثم إن هذه الكلمة أو الكليمة المختصرة المراد منها بارك الله فيكم التذكير والذكرى تنفع المؤمنين. wọ́n lẹ́yìn náà ọ̀rọ̀ kékeré ثم إن هذه الكلمة أو الكليمة wọ́n lẹ́yìn náà ọ̀rọ̀ kékeré yìí wọ́n ti wá sọ zọ́rọ̀ ẹ̀ wọ́n ti wá sọ di kékeré wọ́n ní àbọ̀rọ̀ kékeré kékeré yìí tó kéré yìí wọ́n ní táwọn gbà lérò pẹ̀lú ẹ̀ táwọn fi fẹ́ bá wa sọ òun náà ni atẹ̀kìr ìran ẹni létí tọ́lọ́wọ́ba wà zikọ̀rọ̀ tánfà ìmọ̀mìnì torí pé ìran ẹni létí o ẹ máa ń ṣe mọ̀mìnì láǹfààní ṣé bá ní ṣe wọ́n ní kàtà àwọn gbà lérò táwọn fẹ́ sọ̀rọ̀ سائل يسأل ويقول عند مبدأي في عند مبدأي في نيجيريا يقول الحمد لله lẹ́yìn tí sheikh parí mùkọ́dímọ̀ tán ṣẹwárí lẹ́kṣọ̀ náà ṣẹwárí ọ̀rọ̀ náà tán bá wọn sọ ọ̀rọ̀ tó pọ̀ ni tó wà lẹ́ǹtì ni ọ̀rọ̀ tó gùn ni torí wọ́n báwọn èèyàn sọ̀rọ̀ nípa ìmọ̀ wámọ̀ àtọ́lá tí ń bẹ fún ìmọ̀ àti tí èèyàn bá ní ìmọ̀ gẹ́gẹ́ bí ẹ wámọ̀ ẹ̀tọ́ ọ̀dọ́ sábà yìí so ẹ ti wámọ̀ kí wá ní àǹfààní tí a fẹ́ ṣe ń bímọ òun náà ni pé kẹ́ ẹ máa lùmọ̀ náà tẹ̀ pé àwọn tó wà ní tó parí final section ni tí wọ́n fẹ́ bá wọn sọ̀rọ̀ lórí gbogbo nǹkan kọ́ sófà kí làwọn intern expect pé ọ̀yà kárí lára àwọn gẹ́gẹ́ ẹ̀ńtọ́ kẹ́kọ̀ọ́ onẹ́nìkan máa lò mọ́ wọ́n bẹ̀rẹ̀ sí máa múrísí sí àwọn ọ̀rọ̀ wọn wọ́n bẹ̀rẹ̀ sí máa ṣàlàyé ẹ̀rí nǹkan kan so ìgbà tó wá tó wá parí ẹ̀ tó parí ọ̀rọ̀ tó ń bá wọn sọ tó wá entertain question and answer ó gba question and answer ìgbà tó wá gba question and answer nínú question tó wá future tó wáyé lọ́jọ́ rẹ̀ lọ́wọ́ ó ní question àwọn ọmọ nàìjíríà náà ṣẹ̀pá àwọn ọmọ nàìjíríà ṣẹ̀pá ní lọ́ọ̀kì gan abẹ́ ìpa ní lọ́ọ̀kì ni nínú gbogbo òlú tó wà lórí ayé yìí question àwọn ọmọ nàìjíríà náà dé kéde o ó dé mọ́sálásí àgbẹ̀bí lọ́dọ̀ àgbà fà lọ́dọ̀ professor fadif professor ní faculty of fadif wàlọ́yì àwa máa ń pa àwọn àfáàsù náà lé gan ṣe ọdún sábà yìí sì so torí pọ́ lọ́wọ́ balẹ̀ gíláàdà ṣe kéde o ọlọ́run bá pọ́n wọlé so àpẹẹlẹ gidi ló jẹ́ fún wa. ṣẹ́wárí lẹ́kṣọ̀ yìí gbogbo àwọn ibi tí wọ́n ti ń bá wọ̀nyàn sọ̀rọ̀ nípa gbọ́sẹ̀ lómọ̀ àti ibi yẹn ti gbọ́dọ̀ lómọ̀ àti gbogbo ẹ̀ gbogbo yẹn mo ti yọ bẹ̀rẹ̀ kú ṣe mọ̀ pé ìyẹn kọ́ làwa fẹ́ lò bí báyìí àbẹ́ni tó bá ní ìdí ẹ̀ lódìdí ń bẹ lọ́wọ́ mi bí báyìí lódìdí tó ẹnu bí tí àwọn fẹ́ lò ó ní ọ̀rọ̀ ti sá ní o ọ̀rọ̀ ọmọ nàìjíríà seven hundred and so nítorí ẹ̀ ìbéèrè tí wa mẹ́fẹ́ béèrè yìí gbogbo eléyìí tí ó ní ṣe pẹ̀lú ká fúnni ní ìmọ̀ràn ká ṣe wáàsí fúnni nípa pé ká lo ẹ̀kọ́ ká lo ìmọ̀ ká ṣe gbogbo ẹ̀ seven hundred and yìí so irú yẹn so kò wà pẹ̀kúlíà sí àwa báyìí báyìí níbi ìjókòó tá a wáyé ẹ ti ọ̀dà sáà báyìí sì níbi ìjòkó tí a wáyé eléyìí tí ó wà pẹ̀kúlì àsáwà níbi ìjòkó táwa táwa yẹjú mi lórí ọ̀rọ̀ kí o ọ̀rọ̀ and that is as jẹ́ sí pé ibẹ̀ ló ti continue báyìí now ẹni tí wọ́n ń béèrè tó UK ká sọ yìí sẹ́ pé English lọ sọ lẹ́ẹ̀kan lárúbáwá ní sọ kò sí ìkàtọ́kà rẹ pẹ̀lú pẹ̀lú ìkàtọ́kà rẹ pẹ̀lú english ẹ̀tọ́ ẹ̀dá sábà ẹ̀sìn ọwọ́ fẹ́ béèrè lọ́wọ́ ṣé ṣe pé ó láti sọ láńgbèjì tí ṣe ti gbóyà mi ṣẹ́ẹ̀tì bá yẹn fọgbọ́n rí wáyé ẹ̀díyẹ báyẹn so ibi tó ti wá ń béèrè yẹn ọwọ́ ní ìdáná ó ní ó ní ẹnìkan béèrè béèrè ibi tó ti bẹ̀rẹ̀ nìyẹn ó lẹ́ni yẹn wá ó sọ wípé lọ́dọ̀ wa ní nàìjíríà olùpèpè kan bẹ tí máa ń pèpè ẹ̀yẹ سائل يسأل ويقول عندما بدائي في عندما بدائي في نيجيريا يقول ما في فرق بين البدع المكفرة والبدعة المفسقة نعم ẹ má sọ ìhò fún olùjọ fún ọlọ́run ṣe. alhamdulilayi ìbéèrè parí báwọn ẹ ń pọ̀ sí. wọ́n ní sáìlú yẹ́sàlù yaqum wọ́n ní olùbéèrè béèrè kan olùbéèrè kan béèrè tó sọ báyìí wípé talẹ̀ tó béèrè yẹn ẹ sọ àwọn tó béèrè yẹn fún yín. àbúrò àti kẹ́ńbẹ́ àbúrò yìí tẹ̀gbẹ́tàbúrò ni wọ́n à ń pe ẹ̀gbọ́n ní Abu Muhammad àbúrò yìí láti UK ni wọ́n ti wá sí ọmọ nàìjíríà ni wọ́n ọmọ nàìjíríà ni wọ́n kódà ilé dáàdì wọn bẹ ní táǹkì ẹ̀ ń bẹ̀ yẹn nísàdì bíi tipa garage tabaya sọ̀rọ̀ ọ̀nà báyìí nílé dáàdì wọn wà sọ ẹni tá a mara dáadáa ni sọ àwọn wá wà ní UK wọ́n wà ní England ibẹ̀ lọ́lọ́run ti ní ká gbọ́ sàlàfíà yìí onísùnà ni wọ́n láti England wọ́n wá sí Nàìjíríà so Lagos base ni wọ́n ìgbà tó wá wá time tó wá wá yẹn so ìgbà yẹn wọ́n rò pé jàbàtà wà lórí sàlàfíà ni sẹ́wọ̀n rẹ̀ sábà yìí ìgbà tí wọ́n bọ̀ sọ́wọ́ àwọn brothers lẹ́kọ̀ọ́ ọwọ́ àwọn ọmọ jàbàtà ni wọ́n bọ́ sí ẹgẹ́ bí ẹni tó ń gbé súnà bọ̀ láti England tọ́wá Nàìjíríà tẹ́ pé yóò sàmọ̀ wa onísúnà káàkiri ni wọ́n ti mọ àkídà àfa jàbàtà ń gbà yẹn làwọn bá darapọ̀ mọ́ wa gbogbo ayé àwa wà ní àkídà jàbàtà tó ju wá fọ́ ń gbà yẹn gidigẹ tó ju wá ràn kankan bí lójú amúgbó. àwọn yìí wà ní gẹ́gẹ́ bíi pé àwọn ọ̀sẹ̀sẹ̀ gbọ́ súnà wọ́n ti ń bá súnà bọ̀ láti England ni ó yé wọn àwọn tí wọ́n dẹ̀ ń bá àwọn tí wọ́n lọ kí ìgbà táwọn dé nàìjíríà táwa bẹ̀rẹ̀ sí rí àwọn àwọn àgbákò tí ń bẹ lọ́wọ́ àwọn òfin bẹ́ẹ̀ faramọ́ so wọn fi bẹ́ẹ̀ faramọ́ mo fẹ́ sọ nǹkan tí ó tó fa question yìí ni o ìgbà tó wá yá ẹni tó wá jẹ́ àbúrò nínú àwọn bọ́dà méjèèjì ó wá lọ sí Egypt ó wá lọ kẹ́kọ̀ọ́ ní Egypt lọ́dọ̀ Sheikh Hassan al-Marzouk al-Banna eh, Sheikh Hassan al-Marzouk al-Banna inú àwọn àgbàfà súnnà tó wà ní Egypt inú wọn ni sheikh yìí wà àwọn sànáwó àwọn àfà súnnà sí pọ̀ lórí wọn gan ẹ̀yìn táwọn àfà súnnà ṣe lórí wọn pé ẹni yá kídà tó dúró déédéé ní kankan jàbá tó kékọ̀ọ́ gbogbo àwọn báwọn philosophy ló lọ kọ́ ní ní jamiatul azhar ó sì lóun kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ mustapha salama ó lóun kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ mustapha salama apadà discover true brother yẹn la padà discover nígbà tí brother yẹn padà lọ wádìí àbáṣúná ah, wa padà wá bọ́dà yẹn padà wá sẹ́ndà àwọn pamphlet kan sí wa tẹ́ fi sọ̀rọ̀ nípa Mustapha Salama pé àṣẹ kọ̀ọ̀dìjì ni Mustapha Salama wàláhì tíra usulul fiqh Mustapha Salama ń bẹ lọ́wọ́ jàbàtà dìse tí ọba ti sunna sọ̀rọ̀ dábàá yìí sí létà létà tí àṣírí wa tú pé àṣẹ Mustapha Salama àṣẹ kọ̀ọ̀dìjì ni wàláhì jàbàtà yìí tún dìnnáì ní pé òun ò kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ kódà wọn ò mọ rí Abu Yasir wa ń bi Abu ṣé ẹlẹ́ni kìí ṣe jẹ́ bàtà sọ báyìí fún yàbẹ̀ sọ ìmúlí wàláyọ̀ sọ bẹ́ẹ̀ fún mi ó ní yóò sọ bẹ́ẹ̀ fáwọn ẹ̀bẹ̀ títí dì láì nísìnyí o lẹ́yìn táti ní títí tẹ́ wàláyì Abu Adé wọlé náà di same thing wàláyọ̀ sọ bẹ́ẹ̀ fún gbogbo àwa tẹ́ pé a súnmọ́ gan gbogbo wa la mọ̀ yí pé jàbàtà máa ń sọ pé òun kọ́kọ́ lọ́dọ̀ ọ̀dà tí ọba yẹ pé ọba sọ pàfà rẹ̀ Mustafa Salama musolo ẹyìn usulu fíkì rẹ̀ tíra usulu fíkì rẹ̀ tí wọ́n ń bẹ lọ́wọ́ rẹ̀ kódà ó ní Mustafa Salama dáṣì ó ní ó gbòòrò ní tíra yẹn ni ìgbà tá a sì rí wá tún pé kọ̀ọ̀rì jí ni tá a ti ń mọ sọ́ọ̀sì ẹ̀ ọba ló wọ̀rọ̀ Mustapha Salama rí mọ́. náà àwọn bọ́dà yìí wà ní wọ́n wà ní jòkó lẹ́njọ́ tí wọ́n ń béèrè béèrè yìí ní Madina láwọn bọ́dà sì méjì tí mo sọ yìí. àwọn ni wọ́n wá béèrè pẹ́ṣẹ̀ nìyẹn pẹ́ṣẹ̀ wọn náà wá ń kà yìí pé àwọn náà wọ́n sọ gẹ́gẹ́ bí ẹni tó ti mọ̀ láti Nàìjíríà ni wọ́n ń ẹ ń bẹ lọ́dọ̀ wa nàìjíríà olùpèpè kan tó sọ pé ma fihi farq bayna al-bid'ati al-mukaffira wal-mufassiqa pé kò sí yàtọ̀ láàrin gbogbo bídíà pátápátá àti mukaffira àti mufassiqa gbogbo ẹ̀bá kan náà ni ìdájọ́ kan náà gbogbo bídíà mú wọ́n lẹ́nu kan bẹ́ẹ̀ tí nàìjíríà sọ bẹ́ẹ̀ nàìjíríà wọ́n ní fama tawjihukum kí wá ní ìmọ̀ràn yín tẹ́tẹ́ gbà wá kí ni wá tẹ́fẹ́ sí fún wa wa jazakumullahu khairan kọ́lọ̀ kọ́ kẹrin máa gbàgbọ́n tó mọ̀ ẹ́ ló béèrè ẹ̀yin náà sì gbọ́ nàìjíríà ń bẹ́ àbí alhamdulilayi bẹ́ẹ̀ ẹ̀gbọ́ kan mi àgbọ́ nàìjíríà àgbàgbọ́ àwọn alẹ́ lọ́mọ nàìjíríà bí fine ọmọ abúlé rẹ lọ. بسم الله والحمد لله وصلى الله وسلم وبارك على رسول الله وآله وصحبه وسلم أما القول بعدم التفريق بين البدع أي المكفرة وغيرها يعني لا يقول بوجود بدعة تكفر المرء أو بدعة لا تخرجه من من الإسلام هذا قول باطل wọ́n ní ẹ̀rí ọ̀rọ̀ wípé ká sọ pé kò síyàtọ̀ láàrin gbogbo bídíà kárí gbogbo bídíà ìdájọ́ kan náà ni eri oro wipe ka pe ko siyato laarin gbogbo bidia kari gbogbo bidia idajo kan naa ni pé kò sí yàtọ̀ láàrin gbogbo bídíà wọ́n ní áì wọ́n ní táwọn sọ ní pé kíyàn sọ wípé kò sí bídíà mọ̀káfíọ̀ lọ́dọ̀ tòun pé gbogbo bídíà o mọ̀fásíkọ̀ ní jẹ́ tàbí kíyàn sọ pé kò sí bídíà mọ̀fásíkọ̀ lọ́dọ̀ tòun gbogbo bídíà mọ̀káfíọ̀ gbogbo bídíà ní sọ̀rọ̀ èdè wọ́n ní wọ́n ní ọ̀rọ̀ burúkú gbáà ni ọ̀rọ̀ kí ni jama burúkú ọ̀rọ̀ tí ò والمكفرة وغيرها يعني لا يقول بوجود بدعة تكفر المرء أو بدعة لا تخرجه من من الإسلام wọ́n ní táwọn sọ ní pé kí ẹ sọ wípé kò sí bídíà kan tó lè sọ ẹ̀dí kèfèrí àbí kí ẹ sọ wípé gbogbo bídíà lọ́sọ̀ ẹ̀dí kèfèrí kò sí bídíà kan tí ò lè sọ ẹ̀dí kèfèrí pé kò sí bídíà kankan tí ọjọ́ sí pé ọ̀yàn jáde kó ní Islam kẹ́ni gbogbo ẹ̀ lọ́yàn jáde kó ní Islam náà wọ́n ní kí ni o ẹ bá bí ẹ̀ ń jẹ́ báwọn. ولهذا قول باطل ونقول بوبو كما في الروايات عدم التفريق قول باطل يتناقض مع أدلة الكتاب والسنة وقنيع أئمة السنة ونرى يرى بوكو لتاي ونرى تيجي بوكو wani ya tanefa ma al'adillati min alkitab wa sunna wani ta ku awe ri ni qur'ana fi hadith wọ́n ní kódà ó ń tako wọ́n ní wàsọ̀ ní ìsẹ́là ó ń tako iṣẹ́ àwọn sálà ẹ̀ tí ẹ̀rẹ́ sẹ́n ó tako kìtáàbù tẹ̀mẹ́ṣẹ̀ sẹ́rí mi lábẹ́ sọ bẹ́ẹ̀ láti ẹ́ sẹ́n pé ṣé sẹ́rí mi lábẹ́ sọ bẹ́ẹ̀ lánàá pé gbogbo ẹnikẹ́ni tó bá sọ orú ọ̀rọ̀ yìí wọ́n ní àjọrọ́mù àìláyà ń fún sí àbí wa ajramu ala manhaji salaf wa ajramu ala alkitabi wa sunnati rasulillahi sallallahu alaihi wa sallam wọ́n ní irú ẹni báyìí ó ti wá ó ti wá ìtakò kìtáàbù àti súnà àti manhajú sálà ó ti wá kírímínà sí kìtáàbù àti súnà kódà wọ́n wá kírímínà ríra wọn lórí tẹ̀mọ́sẹ̀ sẹ́lìmì láyé lọ́sọ̀ bẹ́ẹ̀ lánàá rí ṣéèkì náà tún rí pí tẹ̀lé ni wípé ọ̀rọ̀ yìí o yàtà náà fa mal adillati min alkitabi wa sunnati wa sọ̀níyẹ salaf láìsí ìjòkó kan náà àbá àtọ̀hún àwọn sọ̀rọ̀ ní Jordan ní Urdun ní Jordan àbá eléyìí báyìí àwọn sọ̀rọ̀ ní kíni o ní alimadina tó múnà wárọ̀ ní Madina wọ́n ní ọ̀rọ̀ yẹn ń tako kitabu ń tako sunna kódà ó ń tako sọ̀níyẹ salaf ó ń tako sí àwọn salaf ẹ̀dí bá mi rí wáyé nàìjíríà rí ọ̀yẹ́ kí ẹ ti mọ̀ yóò ọ̀yá bísí ńlá. عدم التفريق قول باطل يتناقض مع أدلة الكتاب والسنة يتناقض يتناقض مع الأدلة سوال أنتقو سيبا نسي يتنافى يمر لك يتناقض لشيخ له يتما كنا نميجي ṣé bá lè ṣe bẹ̀tì ká lo tẹ̀gbẹ́ èmi ò èyí tètè gbọ́ pé yàtàná kọ́dù làwọn lò mo rò pé yàtàná fa ni wọ́n lò so bẹ̀tì àti yàtàná kọ́dù àti yàtàná fa so nǹkan yẹn tó ọwà synonymous síra wọn so ìtumọ̀ kan náà ní méjì mọ́ wa náà alhamdulillah. عدم mutafriq قول باطل يتناقض مع أدلة الكتاب والسنة وصنيع أئمة السنة من, من السلف الأول إلى أيامنا المعاصرة نعم wọ́n ní wọ́n tako àwọn iṣẹ́ àwọn salaf wọ́n ní látẹni àwọn àkọ́kọ́ látọ̀dáyé àwọn sọ̀hábà títí di àsìkò wa táwa yìí wọ́n ní láti àwọn sálàfà àkọ́kọ́ àwọn ọ̀rẹ́ sálàfà àkọ́kọ́ àwọn sọ̀hábà wọ́n ní ilá ilá ayyáminal ma'asirọ̀ ilá ayyáminal ma'asirọ̀ tí fi dé táìmù wáyé ọ̀sẹ́ni kankan tó sọ rú ẹ̀rí ọ̀rọ̀ wọn ó tako wọn ẹ tí ọ̀nà sáà púpọ̀ àwọn eléyìí báyìí ti tó fáwọn ọmọ burúkú yìí láti gbọ́rọ̀ àtọ̀gá wọn báwo làwọn ọmọ mo fi ọlọ́wà búra bí báwọn kọ̀ wá yìí lè rí nìyẹn wọn kì í gbọ́rọ̀ báwọn bí ali àti àti ibn abbas bó ṣe ké fún wọn gbà yẹn títí táwọn náà gbọ́ nìyẹn pẹ́ni rọ àwọn lẹ́rìí ilé ìṣókù illa lillah ṣe bá lọ́wọ́ bá sọ báyìí lálùkùrán táwọn náà ń bi nípa àwọn ọmọ kéwú àwọn dá ẹ̀rí tọwọ́ pọ̀ fúnra ara wọn níbùdó abbas ìgbàtọ́rọ̀ náà kọ́ṣà wọn ó ní kẹ́kọ́ lè mọ̀pẹ́ wà ní àlùná nínú gbogbo àwọn sọ̀hábà tẹ́rẹ́ kẹ́kẹ́ nu wọn nu yín báyìí ó yẹ kẹ́ ti mọ̀ yí pé ẹ̀sìn burúkú àgbọ́yé burúkú nìyẹn pé kò wá sí sọ̀hábì kẹ́kẹ́ láàrin yín ó yẹ kẹ́ ti mọ̀pẹ́ correct àwọn ọmọ kí wà nẹ́bì kẹ́kẹ́ ilé iṣẹ́ ìṣẹ́ iná nǹkan ṣe o wọ́n ní látọ̀dọ̀ àwọn sọ̀hábà títí dàsí kó àyíkọ̀sẹ́ni tó ń bẹ̀rẹ̀ ọ́ tako ìṣesí gbogbo àwọn sálàfù yẹn yẹn bẹ́ẹ̀ agídí àwọn kan ẹgbẹ́ òmò kó ara mo ti àwọn ọmọ ìyá wọn ní nàìjíríà yìí náà tẹ̀gbẹ́ àwọn abáṣú lè ṣèké fún ẹgbẹ́ àwọn náà gbà. wọ́n tó mú pákó ni wọ́n máa rajú wọn tó máa tó wà láì. ọ̀rẹ́ eléyìí ṣèkàwé yẹn kó náà ṣe ó ní ó ní fídíò kìrìtì tó náà ń pè àwọn àbáàdì kéèké yìí báyìí wà láì. bóun náà ṣe ń là mọ́ wọn nìyẹn pé à ń tẹ̀ká àfírí bí ẹ wọn èyí pé ìjọ gbọ́rọ̀ ni wàlọ́ ìṣẹ́ṣẹ́ àwọn kọ̀wárí jì ni ó ti mọ́ wọn lára kọ́ máa gbọ́rọ̀ tẹ̀gbẹ́ tó kò wẹ́ṣẹ́ àbọ̀ náà ṣe gbọ́rọ̀ sáà nàbì lẹ́nu yẹn àìmọ́ máa gbọ́rọ̀ yẹn ó ti wọ́n máa wọ́n máa ṣe gírímẹ́ńkà yìí wọn èyí gbọ́rọ̀ iná fata àwọn ọmọ yìí ti ń ṣe rẹ́dà dábà yẹn ṣe káàkiri àti ìjàbátá yìí tí ò ṣẹ́kọ̀ọ́ kankan lára wọn yìí bẹ́ẹ̀ wọ́n ti ń gbọ́rọ̀ the problem ẹ́ eh? wọ́n ń gbọ́ kwe too much. So go on, put down one. أنا كمان في هذه والسنة وصنيعي أئمة السنة من من السلف الأول إلى أيامنا المعاصرة فهذا قول محدث وأنا فهذا قول محدث ولا رأسه يا رب يعني كيف كلمة لأنه صبي الآن wàlọ́ ìṣèṣẹ́ yìí rán náà sọ the same thing lánàá pé ọ̀rọ̀ yẹn gẹ́gẹ́ wọ́n lọ ọ̀rọ̀ bídà ni ṣéèkì náà sọ pé fàhádà kọ́ọ̀lùn mọ́ọ̀dà wọ́n lọ́rọ̀ yẹn ọ̀rọ̀ bídà ni sábà sọ pé jàbàtà kó sí bídà nínú bídà tó kó sí sẹ́pà ní sọ́ni àdúgbò sọ́ni pé bídà tó fi lè ti kọ́ ìgbà ni bídà nínú ìròyìn ní kẹ́lọ́ gbogbo bídà ni kókó ìròyìn yẹn ìròyìn tuntun ni ìròyìn bídà ni ṣéèkì náà sọ pé fàhádà kọ́ọ̀lùn mọ́ọ̀dà ọ̀rọ̀ bídà ni ṣé tẹ̀lé mi lẹ́nu náà sọ the same lánàá ẹ tún máa gbọ́ ẹ máa gbọ́ tí ṣé kan sọ. qawlun muhdath aqul adamu tafriqi qawlun muhdath تترتب عليه ضلالات كبرى ẹ̀bá bọ́sẹ̀ wọ́n ní àkúrùn ádámù tafriq ṣé tí wọ́n sọ pé tí mo sọ ni pé kájọ pé kò sí yàtọ̀ láàrin gbogbo bídíà wọ́n ní kọ́ọ̀lù mọ́ṣdà ọ̀rọ̀ ọ̀rọ̀ bídíà ni ẹ̀mà wọ́n tún wá tún sọ pé àkúrùn ní tí mo sọ ni pé ádámù tafriq kájọ pé kò síyàtọ̀ láàrin gbogbo bídíà kọ́wọ́lù lóṣèdá wọ́n ní yàtàrà tàbọ̀ àléhì bọ́lá látún kẹ̀kẹ̀dìrọ̀ àwọn kẹfìrọ̀ wọ́n ní wọ́n ní àìmẹ́yànù àìmẹ́yànù ló tún wá emanate jáde látara bẹ́ẹ̀ sẹ̀ńkóṣẹ́ sẹ̀lẹ́mì láti lẹ́yìn yẹ́sìlámù mìíràn màṣíyà fún àlẹ́ làkún bí ẹ̀ṣẹ̀ láíláí wà lẹ́yìn yẹ́sìlámù mìíràn bídà kódà wọn ni làkún bídà tó ń pẹ́ ọ̀rọ̀ tí wọ́n sọ yìí nǹkan tí wọ́n emanate látara rẹ̀ nǹkan tó anù tó pọ̀ ni iná ní ṣé tó rí pt lónìí yìí o another sheikh ẹ professor of hadith professor ní faculty of hadith wọ́n ní ọ̀rọ̀ yẹ ẹ ti bá rí wáyé àbí wọ́n ní àwọn bọ̀lá aláàt yóò jáde اه bẹ̀ ẹ̀rọ pé rẹ̀. káwùrù mọ́fẹ́dẹ́ wọ́n لما تكلموا عن الفرق المبتدعة التي خرجت منها منها من وقعت في بدعة مكفرة كالجهمية ومنها من بقى وقعت في بدعة دون ذلك مفسقة كالأشعرية والمرجئة وهكذا نعم ولي نتوريه ó ní pé ìgbà tí àwọn àwọn àfáà súnà tó ń sọ̀rọ̀ nípa àwọn alfirok àwọn ẹgbẹ́ tó jáde ní Islam wọ́n ní ó ń bẹ nínú àwọn ẹgbẹ́ yìí tó yẹ tó kó sí bídí àmọ̀kà fírọ̀ gẹ́gẹ́ bí àwọn jahmiya wọ́n ní ó ṣe ń bẹ nínú wọn àwọn tó yẹ tó kó sí bídí àti èsè mọ̀kà fírọ̀ àlùmọ̀fàsíkọ̀ tí ó yàn jáde kó ní Islam gẹ́gẹ́ bí kal-ash'ariyati wal murjia wọ́n gẹ́gẹ́ bí àwọn àṣàyọ̀rọ̀ àti murjia wallahi ìjàbàtà ní ẹni tí ó bá pe àṣàyọ̀rọ̀ ní kèfèrí ó wà lọ́wọ́ mi dídá yìí o ó lẹ́ni tí ó bá pe àṣàyọ̀rọ̀ ní kèfèrí ó lẹ́ni yẹn ó ní káfíìrì lòun náà sẹ́rí sẹ́rí jàbàtà yìí ẹ̀dá burúkú kan ni àdánwò àgbákò ńlá kan lọ́lọ́run ti ṣe fún lọ́rin àdánwò ńlá kan lọ́lọ́run bá àlégá ṣe fún lọ́rin ọlọ́lọ́ mẹ́rú ẹ̀tẹ̀ ta tẹ̀lé wà tọ́lọ̀ bàrígá ikọ̀ ọkùnrin iṣẹ́ àgbákò fún wa báyìí wàláì tọ̀ bóyá ẹ̀ṣẹ̀ wa ni pé bóyá àkí ń pèpè sí dáwà sàlàfíà ni o lọ́lọ́wọ́ bàrígá fi gbé ọkùnrin iṣẹ́ àdánwò fún wa ló fi ṣàgbákò fún wa níbi dáwà sàlàfíà wàláì abẹ́mọ̀ ni ọlọ́run ti mẹ́rú ẹ̀ṣẹ̀ ta tẹ̀ báwọn tó fi jẹ́ pé irú kùndárù yìí ọ̀rọ̀ rẹ̀ mọ́ ń ká mi lára jẹ nípa ṣe rí ẹni tó bá kọjá lu aburú kan rí tè wàláì òun ní máa ń ma bí aburú yẹn ṣe gbọ́pọ̀ sí o ọ̀rọ̀ jàbàtà kọjá bẹ́yìn ṣe wò yẹn o wàláì ṣe rí gbogbo ní ìtàmúwa ìfẹ́ ìfẹ́ rà ní o òyìnbó <laughs> ni so gbogbo ẹ akẹ́ bí ìgbàgbẹ́ yẹn kàn bù kan létetí létetí ni o àti ìwọ̀n onú gbogbo àwọn àgbákò jàbàtà gan o akẹ́mbu lẹ́ba lẹ́ba lẹ́ba lẹ́ba ni. àgbákò tí ń bẹ ní ọwọ́ jàbàtà tírélà ò lè kó. ṣé bá ní sí yálà yí àgbákò ń bẹ lọ́dọ̀ yẹn àní jẹ́ ẹni tí mo ń sọ kíkẹ́ mo ní jàbàtà sa àgbákò jọ ó sa àgbákò jọ ó sa àgbákò jọ ó sì sọ lórí ẹsẹ̀ ó sì gbé láwọn ọmọ yẹn lọ́wọ́ láwọn àgbákò ẹ̀sùn wàláì mo èyí mo ń sọ yẹn fa so kọ́ ṣéèkì ní a rí nínú àwọn àlùfírọ̀kù àwọn ẹgbẹ́ tó jáde nínú islam a rí nínú ọ̀fẹ́ pé bídíà tó kó sí bídíà mọ̀káfírọ̀ ni wọ́n ní kàlì jàmíyà ẹgẹ́ bí àwọn jàmíyà a sì náà fẹ́ pé wọ́n kó sí bídíà tí ò tó bẹ́ẹ̀ alùpàṣíkọ̀ tó yẹ pé wọ́n sọ̀rọ̀ di gẹ́gẹ́ bí àwọn àṣà bí ṣe máa ń ṣe náà ni. so gbogbo ẹgbẹ́ ni ó gbogbo ẹgbẹ́ tí ó pèsè ẹ̀fọ́ lọ́gbà náà ló wà máa ń di gbogbo yín ọ̀dà kankan ẹ̀rí ló mú wa kì í ṣe pọ́n máa ranjú wọn kì í ṣe pọ́n máa le gun kan yín ò fíríkì àwa àwọn tí ó kó tó tó ganúlẹ̀ síwájú rẹ̀ nìyẹn lè fíríkì àwọn tí ò kéwú tó ganúlẹ̀ síwájú ẹ̀ kéde bọ́ bá yẹn ṣe hamasa sí ni ẹjọ́ ìdásá ìyẹn kọ́ lòdodo yín tó ń yàn stọ́ọ̀fù tó ń yàn la fẹ́ gbọ́ ìtò ń jáde ìmọ̀ tó ń jáde lára rẹ ẹ̀rí tó ń jáde ẹ̀kọ́ tó ń jáde lára rẹ lábẹ́ mọ̀ táwọn olùmọ̀ bá ti gbọ́rọ̀ yẹn wọ́n ti mọ̀ tí wọ́n ti mọ̀ pé ẹni tí ń sọ̀rọ̀ yìí wọ́n ti mọ̀ pé ó ń sọ̀rọ̀ pẹ̀lú knowledge ni àbí tó okùn ẹ̀rẹ̀ ìgbà tí ẹ̀yẹ bá ń ṣe kínní lórí àwọn ẹlẹ́gbẹ́ yìí náà bàbá làwàlà tó ni gbogbo àwọn tí ìwà àti ẹlẹ́gbẹ́ ni jàbá yóò sì pè lẹ́lẹ́gbẹ́ wà láì

Ọ rẹ̀ tí ìjáde sára rẹ̀ ni mo lọ sí lẹ́kṣọ̀ kan bàdẹ̀ ni bẹ́yà around two thousand and twelve mo ń sọ fún wọn gbà yẹn pé mo ní inú tọ́lọ̀ ọba àdékẹ́ sànú mi tọ́lọ̀ sànú mi ni pé gbogbo máa ń ta mọ́yàn pátápátá ọlọ́run ní kiri gbogbo ẹ̀fà yọ torí ní tí máa ń pọ̀ tí ẹ bá kú òun jàbàtà gbà mí yorí jàbàtà tó wà lórí rẹ ò ní tó wà bẹ́ẹ̀ ó kọkàn tí kú bí àwọn kan ni àmọ́ bí ọ̀rọ̀ akáwọ̀ fi síbi jẹun bí ọ̀rọ̀ àwọn ìròyìn burúkú àwọn lóyìn <laughs> tó wà lórí rẹ pé ààrẹ tó èmi là pé mo kàn mí kàn gbà yóò ní ilé ìlà ìmọ̀ gbà yóò lẹ́rìí lórí yóò kò lẹ́rìí lórí gẹ̀gẹ̀ ọ̀ndàmọ́ ara ẹni gbé gbogbo ẹ̀sìn burúkú tóun tóun gbé bọ̀ ń gbé lẹ̀ gbélé náà àwọn ẹ̀sìn jákujàku àwọn àgbákò ẹ̀sìn abíyẹ̀wò ẹ̀sìn tọ́ka kójọ fún tó gbélé ọ lọ́wọ́ so ọlọ́run ní kí gbogbo ọba ń jáde lára mi tẹ́yẹ́yẹ́ sẹ́wọ̀n dáadáa so olóbi jẹ́ sí pé hey ọba tí ń ta mẹ́yẹ̀ pọ̀ gẹ́ wallahi ẹ mẹ kódà ẹ lómi kò sí ìjàmbá tárí wallahi kò sí ìjàmbá tárí bẹ̀tí nínú àwọn afẹ́fẹ́ burúkú tí ń fẹ́ yẹn wọ́n ti fọ́dọ̀ tiẹ̀ náà wọ́n ló sì máa fi ròyìn ìjàmbá tárí tí bá ń bá yín sọ̀rọ̀ báyìí máa kó ròyìn ìjàmbá tárí tí ń bá yín sọ̀rọ̀ ẹjọ́ ọ̀nà sábà because hyper ti fẹ́ sọ́dọ̀ ẹ̀ ẹ àbáyé ló jẹ Ebola lọ àwọn uncurable virus so àyàfi déyẹn bá lọ sọ́dọ̀ àwọn àbáṣún náà tó ní antivirus tó gbóná lọ́wọ́ àwọn antivirus tó ní agbára tọ́wá tọ́wá yìí sọ rẹ̀ sínú agbára lẹ́yìn táwọn kan fọ̀ máàkì gbogbo jágbajàgba yẹn náà wọ́n wà kó dáadáa tí wọ́n wà bá antivirus ti fọ̀ antivirus yìí lọ́ máa gbé káàkiri wàyí ńlá ó tó gbé fáírọ́ọ̀sì mi torí pé ń fún ẹ káàkiri ní eyín kò dákẹ́ tó fi jẹ́ pé ìbálò táwọn àfa súnmọ́ máa ń bá alimọ̀tẹ́rì ọ̀dà ẹ̀yà oníbídà tí wọ́n ń pèpè tí bídíà rẹ̀ ìbálò tó máa ń bá wọn ló máa ń dágbára ju ẹni tí ó kòkòrò lọ tó pé aburú tiẹ̀ ń fún ká. tó jabata yìí mọ̀tẹ́rì ọ̀dà ẹ̀yà ni oníbídà tó pèpè tí bídíà rẹ̀ ni. òun wíkílẹ̀ méjì báwo làwọn èèyàn ti wá dákẹ́ lùlù tó báyìí tó ní ibi ń gé ní gírẹ́ẹ̀dì tó báyìí ó ń gé ní gírẹ́ẹ̀dì tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọwọ́ ti bá ti dé ọwọ́ ọ lọ ni inshallah ọlọ́wọ́ padà tú àṣírí rẹ̀ àwọn ẹni àlẹ́nà táwọn náà kó èèyàn jọ bí ti ẹyẹ ìgbà tó padà yá wọ́n padà tú ká mọ́ wọn ni wallahi àwọn tí wọ́n fọwọ́ gbáyà ní ọjà ní níjọ́ tó wọ́n fọwọ́ gbáyà onígbàwí fọwọ́ gbáyà tí bá ń lọ báyìí nígbà bó kò ní gbé tí bá ń lọ báyà ó báwọn máa rọ́tọ̀ lẹ́yìn nígbà tó yá o nìkan ní dárìn kò sẹ́rìn kankan má ó kálukú túká máa lérí ni. gbàtúmọ̀ náà dé àìmọye àwọn èèyàn tó ti kéré tó ju tiẹ̀ náà lọ táwọn yẹn ti kásà láti ju àwọn àṣà láti jọ wọn ọ padà túká náà ni títí ẹ náà padà túká pẹ̀lú gbọ́lọ́ tí wọ́n bá tiẹ̀ ní túká àwọn wà kú tẹ́bá lọ́n fọ́nà ọ̀nà màwálẹ̀ ní tẹ́bá wà champion kìíní orí àti champion rẹ̀ rí náà tàti wà ń bẹ̀ lọ́dún champion dọ̀là ṣébà nídìí yìí ọ̀rọ̀ tèmi wàláì ọ̀rọ̀ tèmi ni mọ̀mọ́ fi ń wo ni mọ̀mọ́ fi ń ṣe ya sick láti fi measure ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí bá rí yẹn kan tó bá ti wà blindfolded nínú jàbàtà tó ń tójú ẹ̀ ti dí jẹun tó ń ṣe kíní tó ń sàmọ́sà tó ń ṣe ìgbà òkè ẹ̀ káwọn ìbá mẹ́rin wọn ni ẹ sílẹ̀ wàláì àwa ṣe jù bá ń lọ ah, wàláì àwọn mọ̀ wọ́n ti sáà wá ń bẹ̀ ayé nǹkan aláyà gbọ́gbọ́ yóò tẹ́ rí ẹni kò mí ẹni mọ̀ mí ò kò mí ni ẹni kò mí ọmọ mi ni ah, wàláì àkàgbàgbọ́ bá ọ tí ìrújú ń bẹ bí irú tí jíjà bàtà gbé òye dìfẹ́ǹdì ọ̀pọ̀lọpọ̀ nǹkan jíjà bàtà ń sọ lónìí wàláhì àwọn alamasamẹ́ǹdì ẹ̀ mo sọ ọlọ́ba búra òun lẹ́tà lòun kàn amplify rẹ̀ ó dẹ̀ ń dírẹ́sì ẹ̀ àwọn alamasamẹ́ǹdì ẹ̀ àwọn ala originate ẹ̀ àwọn ala initiate ẹ̀ sókòlọ́ba kó sanu tó ti bá wọn nǹkan jí bá irú rọ̀ sí ìbàdàn máa wọ̀ pé à ah, ìwọ yìí àwọn nǹkan táwọn àwọn ala fabricate tí wọ́n sọ ó ní òun ọdún òrò kí ní ìwà wọ́n ìgbọ́rọ̀ wá jàbàtà ẹ̀yìn mi lọ́wọ́ àwà láì ò lè mi ìmọ̀ ìmọ̀ ìjàbàtà ìwò dùn ó ìmọ̀ ìjàbàtà ìjúmú jìnà sagbárí púpọ̀ júnior mi ló jẹ́ wọn bí ó dá bẹ́ẹ̀. so ta ń serious ta ń sọ̀rọ̀ gidi ẹja serious. ó làwọn bá sún sọ yìí ìgbà tó wọn bá lè kẹ́lá kú tó fọ̀nà àwa nǹkan tó fà tọ́nà fi fọ̀nà àwa ni pé ìgbà táwọn náà wá bẹ̀rẹ̀ sí máa rí àwọn ẹ̀rọ ẹ̀rọ kí wá rò pé à ah, kí ni máa ní ìdí ní bí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ń ka tíra sí bẹ́ẹ̀ lójú yẹn ńlá sí ló ń jẹ́ eye opener fún yàn lèyìn wọ́n discover so many things ibi tó wọn bá lè ti fọ̀nà mẹ́yẹn ni pẹ̀lú ìtẹ́lẹ̀ àníkàtíra wíkìlì bèjì sí ẹjọ́ náà máa ń ṣe táwọn bá di gbé kalẹ̀ báyìí náà máa gbé kalẹ̀. àkàwé lè táwọn náà bá fi ìròrí tá a bá fi tá fi fine tune fúnra wa. ṣé o ta rẹ̀ gbélé yàbàtà lọ́wọ́ títí bá di the following kínní yàbàtà náà bá di sódọ̀rọ̀ yọba gbé jáde sokoro bako sanu wa so o ni pé afa ń jẹ́ kó yẹ wa pé yàtàrọ̀ tabu àìlẹ́yìn ìbọ̀lẹ̀ aláàtún kúbùrọ̀ àwọn àwọn ànù tó tóbi àwọn ànù tó tóbi àwọn ló máa gáde lórí nǹkan tó sọ yìí ẹ continue. كالأشعرية والمرجئة وهكذا العلماء قسموا على هذا بناء على هذا التقسيم تعاملوا مع تلك الفرق فالقول بعدم التفريق قول باطل نعم. لكن الإشكال wọ́n ní àwọn àfáà súnnà lápapọ̀ wọ́n ní lórí àwọn ẹ̀rí tí wọ́n rí lórí pé àrí àwọn oníbíjà kan tó gbé bíjà tí wọ́n kó sí o tàbá gbé sósù wọ Islam bíjà kúfùrù nítorí pé iṣẹ́ kúfùrù lọ́wọ́ iṣẹ́ yìí ọ̀rọ̀ kúfùrù lọ́wọ́ làwọn ọ̀rọ̀ yìí àdìsọ́kàn kúfùrù làwọn àdìsọ́kàn yìí àwọn tó dẹ̀ ládìsọ́kàn yìí wọ́n ńlá ni ẹ̀ka àwọn fi ń jọ́sìn fọ́nà ọ̀bà ni wọ́n gbà pàdìsọ́kàn tó yẹ kí torí tí bíjà sẹ́tì nìyẹn kí ẹ máa sọ̀rọ̀ kúfùrù kí a máa ṣiṣẹ́ kúkúrú iṣẹ́ kèfèrí ọ̀rọ̀ ẹbọ iṣẹ́ ẹbọ àdìsọ́kẹ̀ ẹbọ kó wá láníyà kó fi ń jọ́sìn fọlọ́ ni kó wá gbà yí kó ń gẹ́gẹ́ ní ẹ̀sìn àníyàn ẹ̀sìn tó níyàn lọ́sọ̀ di bídà bẹ̀tí iṣẹ́ yẹn iṣẹ́ kíni iṣẹ́ ṣírkù ní so ní irú bídà yẹn lọ́sọ̀ ìdíkíni lọ́sọ̀ ìdíkèfèrí ṣùgbọ́n táwọn afáwọn á rí báyìí tọ́sí rí àwọn iṣẹ́ àwọn tírọ́pù míì náà sẹ́ni pé àwọn wọn láwọn àdìsọ́ kankan wọn láwọn ọ̀rọ̀ kan tọ́sọ àtàwọn sẹ́kan tó yẹ pé kò í ṣe ọ̀rọ̀ kúfúrú kọ̀ọ̀yọ̀ jáde kúrú Islam àwọn ọmọ náà láì wọ́n fi lánàá kọ́nà fi ń ṣe lọ́wọ́ báni tí ó bí wá rí pé ajẹ́ tó rú eléyìí tẹ́ fi ń ṣe lọ́wọ́ báyìí tí ó sì sínú lànà yìí àmọ́ kọ́ ọ̀sẹ̀ kẹfìrí eléyìí fásitì kọrin ọ̀sẹ̀ ìdí pòkì torí pé ṣe yapa àdànà ọlọ́wọ́ bàtà lẹ́dì eléyìí báyìí tẹ́yìn wá níyì nítorí pé ó sọ̀rọ̀ ìdí kẹfìrí eléyìí báyìí bídà yìí kà párọ̀ tí wọ́n ní based on that lára àbá súnà ni wọ́n fi ń tààmàlà ẹ́ lọ́fin ní tààmùlù mile fírọ̀ tó fi ń bá wọn fírọ̀ kùlù ṣé bá ní sìn yìí ẹ bá mi ìwà ẹ̀dẹ̀ díẹ̀ mo ti gbàgbé tó fọ́lù. فالقول بعدم التفريق قول باطل لكن الإشكال أن هذا الذي فالقول بعدم التفريق قول باطل wọ́n ní kí ẹ wá sọ pé kò sí yàtọ̀ láàrin bídíà ọ̀rọ̀ burúkú ni ẹ máa rí wáyé bíbí à oro ó wá tún wọn wa wípé láàkínlẹ iskal ṣùgbọ́n problem tuntun wá ṣẹlẹ̀ kí wá ní there is another problem tuntun máa setting and kí ni problem náà ọ̀ya. بناء على هذا التقسيم تعاملوا مع تلك الفرق فالقول بعدم التفريق قول باطل لكن الإشكال أن هذا الذي لا يفرق قد يعني يتشعب به الأمر إلى أن يزيد ويفتات في دين الله فيبتدع مسائل كثيرة wọ́n ní àmọ́ tó tún wá jẹ́ problem tó tún wá jẹ́ problem tó tún lè wọlé ó ní pé ẹni tí ò ṣe ìyàtọ̀ láàrin bídíà yìí tí ò ṣe ìyàtọ̀ láàrin bídíà yìí wọ́n ní ó ṣeé ṣe wá fi àwọn nǹkan kan kún ẹ̀sìn gẹ́gẹ́ bí jàbàtà ṣe dé ń nínú àwọn òrùrí àtàwọn ìbádà bí ká máa kí júmọ̀ láàárọ̀ bí ká máa ṣe kábàárẹ̀ ọ̀kan ní èjì bí ká ní kó bèrè ọ̀rọ̀ yẹn ní kó bojú kó dàkọ́ ní kọ̀rọ̀ yàrá rẹ̀ bí ká ní ẹni tó bá bá rùkú ọ̀bárùn náà ni bí ká ní jẹun tí ọba bá bá sí bí ká ní sàmì àdìgbòdù kan gbẹgẹ gbọbẹ̀wò náà nígbà tí ṣèṣì ṣàdúrà lẹ́ẹ̀kan níbi bẹ̀rẹ̀ nígbà ṣàdúrà tí wọn ń tí wọ́n ń ṣe tó ń tó ń béèrè béèrè yẹn tó ń ṣe agbẹnusọ̀rọ̀ yẹn àfáà yẹn wá sí àmín kódà ó jàbàtà níbi yẹn bá ṣàdúrà tẹ bá sàmì kúkú ilẹ̀ tó ti dé òun wàláì mo fọlọ́ wàgbọ́ra ọ̀rọ̀ ọ ẹ̀rí jù ó ti jọ takò ẹ̀rí jù tẹ pé nínú àwọn nǹkan tá a lísì pa máa ṣàlàyé ni àti bẹ́ẹ̀ ni ǹdá ọkùnrin bá a sì mú fájú ọwọ́ gbù a sì júlẹ̀ ìjà bàtà àwọn máa rí a sì máa hẹ́ wọ́n sì yẹn kébèrè lórí ẹ̀ nítorí wọ́n jù yàrí àbáyìí ṣe kèsè lójú ṣéèkì tọ́jẹ́ tọ́jẹ́ professor of hadith wọ́n sì dákẹ́ pé à máa ṣe kúkúrú lọ torí àmì ìsàmì kèfèrí ni iṣẹ́ kèfèrí lọ́dọ̀ wọn kí ẹ sàmì tó di kèfèrí àmì kí ẹ ṣe àmì ṣẹ́ táwọn ṣe wà dé là <laughs> tọ́ ọmọ aláwọ̀ mọ́mọ́ ni. فيبتدع مسائل كثيرة لو أخذناه بطريقته لبدعناه وما خبره so wọ́n ti pé wọ́n ní yóò lọ wá dá àwọn bídíà kan lẹ̀ yóò dẹ̀ máa ń ṣe àwọn fásitì kan tó yẹ sí pé ẹ bá ń fi ẹ bá ń fi wá nàìjíríà tó wá ń fi rẹ̀. قال أن هذا الذي لا يفرق قد يعني يتشعب به الأمر إلى أن يزيد ويفتات في دين الله فيبتدع مسائل كثيرة لو آخذناه بطريقته لبدعناه وما فرقنا بين تفكيره وتفسيقه وني yóò amúdé pé yóò máa ṣe fatuwa ọ̀rọ̀ alámẹ̀rí yóò padà múdé pé yóò máa ṣe fatuwa yóò dẹ̀ máa ṣàwọn alékún ẹ̀sìn kan ṣé bá nìsín nínú àwọn alámẹ̀rí ẹ̀sìn tó jẹ́ sí pé law akhadnahu bi tariqatihi tó jẹ́ sí pé lórí ọ̀nà tó ń gbé kalẹ̀ pé gbogbo bídíà ní kúkú yẹn táwa náà bá gbà mú pẹ̀lú ẹ̀ wà láì àpèlú ayọ̀jáde Islam sọ àwọn ọ̀rọ̀ kan pé tá a bá fẹ́ lo mọ́nájú ẹ̀ gan tá a bá fi mọ́nájú ẹ̀ yẹn tá a bá fi gbà mú á lẹ̀ sọ̀rọ̀ nínú ni. a sì ní í ṣe yàtọ̀ láàrin àti tó إيه؟ وما فرقنا بين تكفيره وتشفيقه أيا أيوة. واضح فكم من أمثال هؤلاء الذين أحدثوا في دين الله ما ليس منه وسبب ذلك إنما من جهلهم نعم في كتاب الله wọ́n ní mélòó mélòó àwọn tó wá jọrú jàbátá yìí wàkàmín amsali dhalika tó jẹ́ sí pé wọ́n ti dá àdádálẹ̀ tó pọ̀ sínú fídíò ọlọ́wọ́ ọba sínú ẹ̀sìn ọlọ́wọ́ ọba wọ́n ti dá oríṣiríṣi àwọn àdádálẹ̀ wọ́n ti dálẹ̀ sínú ẹ̀sìn ọlọ́wọ́ ọba tó jẹ́ sí pé in tó sì fà á tó fi ń ṣe bẹ́ẹ̀ wọ́n sábàbù zálíkà innama huwa jahluhum wọ́n ní tó yẹ pé tó fà á ní àyìmọ̀kan wọn tẹ̀gbẹ́sẹ̀ sẹ́lí mi láyé náà sọ pálá ìmọ̀kan ni lánàá ẹ̀sìn ọ̀nà sábà yìí sì ṣéèkì náà sọ pé irú ọkùnrin yìí àìwá mẹyẹ irú ẹ̀ bẹ́ẹ̀ ti dá oríṣiríṣi àwọn ọ̀rọ̀ ilẹ̀ ẹ̀kọ́kọ́ ti dá oríṣiríṣi àwọn ọ̀rọ̀ ilẹ̀ sínú ẹ̀sìn yẹn àwọn òrùrí ó kàn dálẹ̀ ó dálẹ̀ wọ́n irú wọn bọ́jọ́ máa ń ṣe nìyẹn kí ẹ̀kan máa dẹ́sẹ̀ mú kọ́ máa dẹ́sẹ̀ mú kọ́ máa jẹ́ sí pé ó mú ẹ̀sìn rẹ̀ lọ́dọ̀ àwọn tó ṣáájú ẹ̀ wọ́n ní mélòó mélòó rú ẹ̀ mélòó mélòó rú ọkùnrin burúkú jàbátá yìí tó yẹ sí pé wọ́n ti dá oríṣiríṣi àwọn bídí alẹ̀ sínú ẹ̀sìn wọ́n ti dá wọn lẹ̀ wọ́n ti dá wọn lẹ̀ sínú ẹ̀sìn gan tó jẹ́ sí pé in tó sì fà á tẹ́bí ń ṣe bẹ́ẹ̀ innama huwa jahluhum ọ̀yá. بكتاب الله وسنة رسوله صلى الله عليه وآله وسلم و يا بسم الله أروان يا إنما من جهلهم بكتاب الله وسنة رسوله صلى الله عليه وآله وسلم وأعمال وصنيع السلف ومنطوق السلف ومن أجل so wọ́n ní ìtọ́fà ni pé wọ́n ṣe àìmọ̀kan sí tíra ọlọ́run ọba wọ́n jálá ìmọ̀kan wọn àdẹ̀gbọ́ súnà nẹ́bì yìí kódà wọn mọ iṣẹ́ àti àwọn òsì sí àwọn sálà so lọ́fà ló fi jẹ́ sí pé wọ́n ń sọ àwọn ọ̀rọ̀ kẹrànkẹrán àwọn ọ̀rọ̀ jákujàku tá ń sọ yìí ẹ máa bílẹ̀ rẹ lọ. يعني مثال أعطيهم مثال شيخ الأجنبي لا wọ́n láwọn fẹ́ fún wa alákòjúwe ọ̀yà bísímìlà. تبين التفرقة من حيث تعامل السلف هل هذا الذي لا يفرق يقول بأن الجهل ابن صفوان so wọ́n ní pé àwọn fẹ́ fún wa ní àpèjúwe nínú sí àwọn sálàf tí ó máa ṣàlàyé fún wa nípa ipe àìmọ́pin bídíà ká má sọ pé bídíà ká má sọ pé bídíà òpin tí ó máa ṣàlàyé fún wa pé nǹkan tó burú ni wọ́n ní alhada lẹ́bi láàyò fárẹ̀ wọ́n ní ìjẹ́ ẹni tí ò sọ sọ pé bíyà òpin yìí tí ò sì yàtọ̀ láàrin bíyà yìí ṣé ti yorùbá yẹn díẹ̀ wọ́n yẹ bíyà báyẹn. من حيث تعامل السلف هل هذا الذي لا يفرق يقول بأن الجهم بن صفوان ها رأس الجهمية ها الجهم بن صفوان رأس الجهمية وإليه نسبت وإلا فسببه من أبدأ من ابتدع الجعد بن جرهم هل يسوي هذا المسكين في الحكم بينه أو عليه هو ومن قال من بعض السلف بتفضيل علي على عثمان مثلا لا يا فوزي وني أني تتكو فيديو يا توي وني yato yii في ni to sọ́fẹ́ sọ pé bákan náà ni wọ́n rí ni sọ́fẹ́ ṣe comparison sọ́fẹ́ ṣe àfiwé Jahmu bin Safwan tó jẹ́ sí wípé ọ̀dọ́ rẹ̀ ni wọ́n fi àkídà jahmiya sí wọ́n ní wọ́n fi àkídà jahmiya sí sọ́dọ̀ rẹ̀ ni wọ́n ní kejì pé òun ló dá àkídà yẹn lẹ̀ wọ́n ní torí pé ẹni tó dá lẹ̀ òun náà ni al Dirham òun ló dá àkídà yẹn lẹ̀ wọ́n ní àmọ́ ọ̀dọ̀ jambo sọ̀fúwàn ni wọ́n fi àkídà yẹn jì sí wọ́n ní sẹ́nu ẹni báyìí ṣé fẹ́ fi tọ́sọ wípé kò sí àtọ̀ láàrin gbogbo bídíà yìí ṣé fẹ́ fi àtọ́ fẹ́ ṣe ìgbédọ́gba ìṣedọ́gbandọ́gba ìgbésípò kan náà láàrin jambo sọ̀fúwàn àti ẹni tó jẹ́ sí pé ó kó sí bídíà wípé ó sọ wípé áàlì lọ́lá ju Usman lọ ni sọ́fẹ́ pé bídíà kan náà kó sí ni ẹ ti ẹ máa rìn wáyé rẹ̀ díẹ̀ o ẹ ti mọ̀ yóò tẹ́lẹ̀ o so tó fẹ́ sọ wípé méjèèjì dọ́gba ni tẹ̀sán ìgbà yìí ṣèkì náà fẹ́ fún wa alápèjúwe lánàá wọ́n ní tó fẹ́ fi irú àwọn bídíà kan bídíà àwọn jàmíyà tó fẹ́ fi wé bídíà ẹni tó ṣe ziyada ziyada tó sọ̀dá àlànàbí ìfìl àdán àbí tó fẹ́ fi wérú bídíà ẹni tó ṣe àlékún kámasẹ sàlátù àsàlátù fanabi lẹ́yìn ìrun gẹ́gẹ́ bó ṣe jẹ́ sí pé ọwọ́ pọ̀ ní àwọn ilẹ̀ al-aajim gẹ́gẹ́ bó ṣe kó wọ́pọ̀ ní àwọn ilẹ̀ bíkí ìsìlárúbáwá fẹ́ sí àwọn mọ̀ábìnú wọn tẹ máa pèrò tọ́wọ́ sábà máa ń ṣe àwọn àlékún yẹn pé sọ́wọ́ ìbúrú ẹ̀wé ra wọn ni ṣéèkì náà tí wọ́n mú àrọ́jà èrí ní ìwà yìí pé sẹ́ni ìfẹ́ fi irú jáàmù bù sọ̀fúàn tó jẹ́ olórí jàmíyà yìí tó fẹ́ fi wé ẹni tó sọ wípé tó fẹ́ fi wé irú bídíà ẹni tó sọ wípé àlè lájú òsùnmọ́ lọ ni tọkùnrin bá fẹ́ filosofa ìṣìlá káyọ̀wá tó wà lórí filosofi ó lè ní ẹ̀rí nìsí o kí ló tó yẹ pé ẹ̀rí wọn wá ń yàtọ̀ tọ̀ ẹ̀rí wọn sí kí ni tó fi tù bídíà ọ̀dá kankan mọ̀ tẹ́rì bá ti pọ̀ tẹ́rì bá ti pọ̀ àpéjúwe ọ̀yà tọ̀tọ̀ ẹ̀jẹ̀ ìrọ̀lá máa ń ṣe ẹ̀rí pọ̀ ni pé tó lè fẹ́lẹ̀ wélé kẹlòmíràn tó wá mú mi wá pé tí ọ̀jọ́ ra wọn pé tó lè fẹ́lẹ̀ náà wélé kẹlòmíràn tó wá mú mi wá ìtumọ̀ ni pé àwọn tí a lè fi wéra wọn nu bídíà ọ̀pọ̀ gan so kìí ṣe dandan pé dandan ni kí wọ́n máa mú àpéjúwe kan náà wá fílọ́sọ́fì ti máa ń lò nìyẹn ti máa ń lo fílọ́sọ́fì sábẹ̀ pé èèyàn tó máa ń fílọ́sọ́fì ló pọ̀ ìmọ̀ burúkú ìmọ̀ tí máa ń sọ ní dọ̀tọ́ lóhùn ìmọ̀ àkọ́kọ́ nù philosophy tí ọmọ fi làákàyè ta kẹ̀sìn ló fi jẹ́ gbogbo jàbàtà làákàyè lọ́wọ́ fi tako nǹkan ọ̀ẹ̀kẹ́ yìí náà ọ̀ẹ̀kẹ́ tí wàá gbọ́ yé pé ibi kúrò ọ̀ẹ̀kẹ́ gbé sí tẹ́lú lọ́wọ́ gbogbo gbé síbẹ̀ bóun ló ti gbé síbẹ̀ kí ló tó fi gbé síbẹ̀ ìgbékúgbé ló ń gbé káàkiri yẹn láwọn fẹ́ kà pé ìgbékúgbé ló gbé síbẹ̀ yẹn gbé kú mẹ́ ò lè gbé síbẹ̀ yẹn o le gbe sibe lai lai awon ni gba ko gbe sibe be so sheikh nje ko yo an ya ba play na ti wa bi ki ali bin ala uthman mathala الذي قيل عنه قديما للتشيع اليسير ولي علي على ولي رو تشيع ولي وتي ما انت ومن كنت كنت كنت التشيع اليسير تي يسير يلي اتي لا شيء تفكي تفكي ìní àkídà ṣíà tó fúyẹ́ nìyẹn òun náà ni tafdilu ali ala usman kásọ pé ali ló lájọ usman lọ ṣé ó rà ní sí àárín àwọn àyè mà tó yẹ kí wọ́n kó síbi tàṣáyúrọ̀ yìí ó ti yé báyìí ní sí irú wọn ni ali al-madini ó kó sí tàṣáyúrọ̀ yìí irú wọn ni alimamu hakim an-naysaburi tó ti àwọn náà kó síbi tàṣáyúrọ̀ yìí tafdilu ali ala usman eléyìí àtàsáyò àlìyàsírì náà máa ń pè minor shiism minor shiism ìṣe ṣíà kékeré àwọn yìí ó gba Abubakar wọlé wọ́n gba Usman wọlé wọ́n gba Ali wọlé wọ́n dẹ̀ máa ń tọrọ kẹ́kùn wọn bẹ̀tù wọ́n gbà pé Ali ló lájú Usman lọ so yàtọ̀ ń bẹ láàrin tẹ̀fùdílù Ali ala Usman àti tẹ̀kìdímù Ali ala osman kásọ pé ali òun lọ sáájú Usman nínú khilafa ó yàtọ̀ fún kásọ pé ali lọ sáájú Usman lọ ní táwọn bá sùn sẹ́ra fún kàǹgbà yẹn ni pé ah, tábà ní ká wo àwọn ẹ̀rí tó wá kankankan so ali lọ sáájú Usman lọ wọn gbà yí pé ali ṣe kéde ó yẹ kó sáájú Usman di khilafa torí pé gba ó lè máa ó lè jẹ́ khalifa lórí ẹni tọ́lá jùlọ ó lè jọ́ gàlẹ́ lórí ó lè jẹ́ àmìrì lórí ọ̀rẹ́ kìíní khilafatul maqdul ṣe ìbàdí tó gbà pé àwọn gbà pé Usman náà lọ yẹ kó ṣáájú nínú khilafa bẹ́ẹ̀ kò túmọ̀ sí pọ́nlọ́lá ju àìlọ tàṣà yóò ẹni ṣéèkì máa ṣàlàyé kéèyàn sọ pé àìlì lọ́lá ju Usman lọ tàṣà yóò ẹni bẹ́ẹ̀ ilé náà pè ní àtàṣà yóò rí èsì minor schism tẹ́tì ìwà nàìjíríà láàrin pílẹ̀ rẹ̀. تفضيل علي على عثمان فهو التقديم تفضيل وانا يقاول التفضيل كده التقديم نعم بسم الله شوب إلى بعض السلف كعبد الرزاق الصنعاني بن همام nítorí tó yíwá bíi ni pé ṣerú tafdílù àìlíyà ara usman yìí ara àwọn báàgù sálàf tó kó sí mo ti kà wọn bíi méjì. etí àṣà ìṣòwò àkàǹtì wọn orílẹ̀-èdè wọn ni kà Abdurrazzaq wọ́n ní ká Abdulrazak تفضيل فقيل أن هذا منسوب إلى بعض السلف كعبد الرزاق الصنعاني بن همام نعم فهل ولي وصلت روي وفي التيسي أو بعض السلف أفاق وسلف هي إيه عبد الرزاق الصنعاني بن همام àfáà yìí wọ́n fi ọ̀rọ̀ yìí ti sọ́dọ̀ wọn wípé àwọn náà gbà pé àìlíyù ọlọ́lá ju Usman lọ sheikh wa sọ wípé ṣé ó fi irú bídà àti jambobo sọfwan tó jẹ́ olórin jahmiya yẹn tó ń fẹ́ fi wéru bídà tẹ̀fùbílù àìlíyà lá Usman tí wọ́n fi tì sí ọ̀dọ̀ báàgù sálàfù pa àwọn apá kàwọn sálàfù àwọn náà ríru àwọn náà nírú nǹkan báyẹn gẹ́gẹ́ bí abdulrazak abdulrazak sọ̀nàání ibn hammam tó yẹ pé òun náà nírú ẹ̀ gẹ́gẹ́ bí irú ali almadini sheikh bukhari gẹ́gẹ́ bí irú hakim alimami imam hakim an-naysaburi wa ghayru salaf sórí àníṣe gẹ́gẹ́ bí kíni gẹ́gẹ́ bí um, sharik bin abdullah an gbogbo àwọn eléyìí àyínmà ni wọ́n jẹ́ ní hadith so wọ́n ní sẹ́yìn ẹni yìí tó fẹ́ fi irú wọn wé irú ó be fi wé irú jáàmù bu sọ fún wa ní pé bidia kan na ní pé gbogbo wọn náà kúfù na kó sí ni bismillah. سوي بين الجهم ابن صفوان عبد الرزاق صنيع أئمة السنة كأحمد وغيره من تلامذة عبد الرزاق يتنافى مع هذا نعم وصنيع ولثاني يدفر جنب صفوان سورة أبو عبد الرزاق صنعاني ابن هماني وني سورة أبو عبد wọ́n ní iṣẹ́ àwọn ìṣesí àwọn sálà gẹ́gẹ́ bí ahmed gẹ́gẹ́ bí imamu ahmed bin hanbal àti àwọn talamizatu abdulrazak àwọn ọmọ kéwù abdulrazak abdulrazak sanani ibn hammam ìṣesí wọn àti ìṣesí imamu ahmed yatanaqadu ma'a hadha ó takò nǹkan yìí torí pé imamu ahmed àti àwọn sálàfù tó ti kọjá lọ wọ́n bá abdulrazak sanani ibn hammam wọ́n bá lò gẹ́gẹ́ bá ti bá jáàmù sọ̀fù wa lò ẹ̀sùn ìrọ̀lẹ́ sábà yìí wọ́n differentiate lórí láàrin àwọn méjì tó ní gbọ́dọ̀ pé nǹkan tẹ́ni kó sí ti ẹ̀ ìtọ́sọ̀rọ̀ ẹ̀dí kèfèrí ni ìtẹ́ni kó sí ti ẹ̀ dídí àtòkúyẹ ni. wọ́n ní ó jí kúyẹ wa pé tó o bá lọ sọ pé bákan náà ni wọ́n jẹ́ pé ìdájọ́ kẹrẹ́ ìfowó bídí àmú ọ̀rọ̀ tó ń sọ yẹn ti tako ìṣesí àwọn sálàf. ọ̀ya. ka Ahmed وغيره من تلامذة عبد الرزاق يتنافى مع هذا وصنيع الأئمة مع الجهل بن صفوان يتنافى مع هذا القول إذا هذا القول قول لا يستند لا إلى دليل نصي ولا إلى دليل عملي عن السلف نعم ولي ní ọ̀rọ̀ wọ́n ní ìṣesí جنب صفوان wọ́n تاكونتي أنصوي wọ́n ní nítorí ẹ̀ wọ́n ní tọ́ba wá rí báyìí wọ́n ní ọ̀rọ̀ tó ń sọ yẹn gbogbo bídíà ní kúfùrù yẹn ọ̀rọ̀ tó ń sọ yẹn wọ́n ní qawlun la yastanidu ila dalili nassi wala ila dalili dalili amali anisana ọ̀rọ̀ kan tó ń pé kò sí ẹ̀rí kankan tó gbára lé nínú dalilu náà kò nínú sí àwọn sálà ẹ́ eh? wọ́n ní ẹ̀rọ bá rẹ̀. so alhamdulillah so sheikh jẹ́kọ̀ọ́ yìí wá báyìí ọ̀rọ̀ yìí ti parí lẹ́yìn èyí tó kàn òun ni translation àìtumọ̀ tí àfà tí ó ọmọ United Kingdom tọ́jú ọmọ England yẹn tó fẹ́ tú ọ̀rọ̀ sheikh sí English so alhamdulillah ẹ̀rí pé sheikh náà jẹ́kọ̀ọ́ yẹ pé ọ̀rọ̀ tí ìjàmbá ta ń sọ yìí ọ̀rọ̀ burúkú gbáà ni ọ̀rọ̀ tó ń pé àwọn àlò púpọ̀ àwọn àlò ńláńlá òun náà lè emanate látara rẹ̀ ni ọ̀rọ̀ yìí sì ni ó ń takò kìtáàbù àti súnnà ó dẹ̀ ń takò ìṣesí àwọn sálà kò sí kankan nínú àwọn sálàf tó nírú òun yẹn pátápátá wọ́n ní láti àwọn sálàf alákọ̀ọ́kọ́ látàrí ànábì sallallahu alaihi látàrí àwọn sọ̀hábà títí tó fi di ìlà ayyamil ma'asira tó fi di àsìkò yìí sọ ti sọ àwọn ọ̀rọ̀ tó lágbára tó lágbára tó bá ní sí yìí nípa ọkùnrin aṣọ nínú yìí tó eléyìí báyìí tó ní àfá ẹlẹ́ẹ̀kejì tí ọ̀rọ̀ jàbàtà tún dé tìgbọ̀n wọn táwọn náà tún kọ́mẹ́ǹtì lórí rẹ̀ pé ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tọkùnrin sọ yìí o ọ̀rọ̀ burúkú gbà ni kò sí ẹnì kẹ́kẹ́ nínú alùsùnà lórí ẹ̀ tó bá ní sí so insha Allah ta'ala kiri time ah, tẹ́kùtì so dínà láǹfààní àti dúró sí lónìí insha Allah ta'ala tó bá di next week àwa continue lórí ọ̀rọ̀ sheikh yahya alhajuri tí sheikh yahya alhajuri yẹn òun ló ṣáájú ìgbà tí wọ́n ti ẹ̀bí sheikh yahya alhajuri léèrè nípa ọ̀rọ̀ jàbàtà ìgbà yẹn àwọn sì wà ní jàbàtà ńgbà yẹn à ń tẹ̀lé jàbàtà ńgbà yẹn nígbà tó bí sheikh yahya alhajuri àwọn brothers kan nínú àwọn tí wọ́n lọ kéwú ní yemen ní damaj ní yemen lọ́dọ̀ sheikh yahya alhajuri tọ́jú ọmọ kí ó fún sheikh muqbil bin hadi alwadi'i ní yemen àwọn wa béèrè béèrè arínú wọn tó yẹ pé láti lagos state ni wọ́n ti lọ gẹ́gẹ́ bí àwọn gẹ́gẹ́ bí abu hatim àti bí ẹbẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó yẹ pé lagos state làwọn ti lọ kí wúmbẹ arínú wọn tó yẹ pé ẹdìẹ ló ti lọ nínú wọn ni afa shuaib amẹkùn afa yẹn ni mufti afa yẹn wọ́n lọ sí sudan ìgbà tó wá kú ní sudan àti sudan náà wá gbà lọ sí yẹn pé wọ́n tẹ̀lé jamiatul láti jamiatu sikima wọ́n kó wọn lọ sí Sudan káwọn pẹ̀lú àwọn afáàzà rùmí náà jọ lọ sí Sudan ṣùgbọ́n táwọn wá kú ní tán parí Sudan wọ́n tún wá gba Yemen lọ so àfáà yẹn gẹ́gẹ́ ni wọ́n ń ka question fún Sheikh Yahya Al-Hajuri so àwọn questions yìí wọ́n sẹ́ndì ẹ̀ láti Nàìjíríà wọ́n bí Sheikh Yahya Al-Hajuri léèrè ńgbà yẹn nípa àkídà jàbàtà ṣé báyìí ní sìn so àti tàbú kọ̀díjà ti brothers UK tọ́jú àbú kọ̀díjà tọ́jú ọmọ kéwu sheikh eh, ọ̀bí èyí tí mo sọ yẹn náà mi tí kò sí yẹn lọ́wọ́ mi báyìí ó ti kó lọ́wọ́ mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ti kó lọ́wọ́ mi so inshallah lápára gẹ́tẹ̀ máa gbìyànjú máa ṣe gẹ́tẹ̀ mo ní lọ́wọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ brother tó pe àbú kọ̀díjà ti ẹ̀ brother yẹn náà phone conversation ni brother Musa Èkó làwọn náà wà láyọ̀bọ̀ estate síbà ní ti ní ìyànà pàjá níjà kan ní estate so broda yẹn pe Abu Khadija lórí fóònù mi so àbú wọ́n dẹ̀ béèrè àkídà broda yìí broda Musa yìí náà wà nù àkídà yìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ kódà ẹ jẹ́ sọ kí nìkan fún yín broda Musa tí à ń sọ̀rọ̀ yìí mo fi ọlọ́wọ́ bá tí èyí ń pè jẹ́ ìrọ̀ mo fi búra jàbàtà ló ṣe wà níyù ìyàwó wọn ìyàwó broda Musa yìí broda Musa yìí ìyàwó rẹ̀ jẹ́ ọmọ dúmọ́ tí ma sọ ń sẹ́yìn tì mọ́ ọ́n pe sísà kẹ́lẹ́ Fatima dúmọ́ àbúṣe ní mo ṣe mọ ẹni tí mo sọ yìí naam ọmọ dúró ní sísá yìí mo fi ọlọ́run bá téyìn èpè jẹ́rù ọ̀bẹ tó búra wàlláhì ìjàmbá ló ṣe wà líyù òun ló ṣe bàbá ìyàwó sísá yìí ló ṣe fún broda musa ìgbà tí broda musa wá fẹ́ kìí ṣe broda musa eléyìí ti èkó ìlọ́kọ́ fẹ́ musa kan lọ́kọ́ fẹ́ musa yẹn jẹ́ ọmọ ọjọ́ ọmọ ifẹ̀ musa yẹn jẹ́ ọmọ ifẹ̀ òun náà wá sí sheikh mangba yẹn mo fi ọlọ́run bá téyìn èpè jẹ́rù ọ̀bẹ tó búra Jabata wa se bàbá ìyàwó sísà yìí ó wá ké fún broda musa yẹn broda musa yẹn wá gbé sísà yìí lọ sí lọ sí Ifẹ̀ torí pé sísà yìí jáde kúrò lé ni ó sísà yìí bímọ márùn kó tó padà yọjú sílé sórí tí mo sọ fún yìí wọn rí láti jọ òun wà àwọn jàbàtà àwọn ni Ọlọ́run wọ́n ṣe ṣe rí gbogbo àwọn kiri yìí nípa àmọ́ dáadáa ní ilẹ̀ tó tó tó tó jójú ẹni sú òkú òkè sòrótọ̀ ìgbà tó ṣe tí ìjà bàtà yẹn tó ṣe wà líyù sísà yìí fún broda musa tí òun jẹ ọmọ fẹ tán ìgbà tí broda musa yẹn gbèdé fẹ àwọn parent ẹ sọ pé àwọn ọfẹ pé torí pé ìyàwó kọ́ làwọn ní kí làwọn rẹ ẹ̀kọ́ làwọn ní kọ́ lọ kọ́ lọrin àwọn parent yẹn dẹ̀ rí ìsì dáadáa gan wọn lówó lọ́wọ́ gan wọn bá broda musa yìí fà broda musa yìí ní láti dá sísà yìí padà sí lọrin tí a bó ṣe já sísà yìí padà sísà yìí di liability sísà tó jáde kó lé ó ti di lọ́kọ tẹ́nìkan kan kó gbọ́dọ̀ padà sílé mọ́ wọ́n láti arrange pẹ̀lú míì quickly ẹtí ọ̀nà sáà máa yìí sí ìgbà yẹn bọ́dá musa ti tayọ̀ bọ́ tí mo ń sọ yìí tó jẹ́ ìyàrá àìsí ti jákàndí ẹ̀sẹ̀tì yìí ìgbà yẹn òun ti wà nílẹ̀ tó ń wáyàwó so bí wọ́n ṣe já bí bọ́dá musa tọ̀hún ṣe já musa méjì ló ti di ẹgbẹ́ musa méjì ni wọn bọ́dá musa tọ̀hún ṣe já padà báyìí wọ́n ti ti àríjẹ fún bọ́dá musa tẹ́lẹ̀ ìmú fọ́lọ́ màbúrà jàbàtà ló ṣe wà ní ìwẹ̀ jàbàtà ṣe wà ní ìwẹ̀ báyìí bọ́dá musa tọ̀hún gbé lọ ìlélà stéètì ni ní bọ́dà nàìjíríà sí nìjẹ́rì láàpùtà sókótó ìlélà sókótó stéètì ni ibẹ̀ ní bọ́dá musa gbé lọ mọ́ fọ́lọ́ màbúrà wọ́n lo táìmù kan níbẹ̀ onísù kan ní níbẹ̀ ńgbà yẹn sùn yẹn ọmọ Sudan kan lọ́jà sùn yẹn lẹ̀ ọwọ́ fẹ́ gba àwọn brothers gẹ́gẹ́ bí teachers ńgbà yẹn so brother Musa yìí wá lọ láti lọ ọmọ ṣiṣẹ́ ńgbà yẹn wá gbé teacher yìí lọ ìgbà tó wá pẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ ọdún tó ń pé iṣẹ́ yẹn wá ṣe dáadáa mọ́ brother Musa yìí ní láti gbé teacher yìí padà sékòó so gbogbo gbà yí gbogbo àwọn parents wò ó tí mà anybody ò tí mà ìgbà tó wá yá tó wá yá tó wọ àlékẹ́lẹ́ wá ní kí brother Musa ìkú nínú àkídà yìí brother Musa ìkú nínú àkídà yìí ṣáájú àwa ìgbà yẹn ni brother Musa wá pe àbúkọ̀díjà ní UK nípa àkídà tó ẹkún náà ti rìn nínú ẹ̀ bámú ọwọ́ sálẹ̀ àbúkọ̀díjà wá sọ̀rọ̀ lórí àkídà yìí ápìlẹ̀ inshallah àwọn tó ẹnjíníà ń mọ ọ̀rọ̀ tí mo sọ dáadáa nípa kẹsẹ̀tì yìí ni mo sọ o wọ́n mọ nípa kẹsẹ̀tì yìí bọ́n ti pe àbúkọ̀díjà yẹn ẹ wá jẹ́ sọ fún yín after ọmọ márùn-ún èmi àti bọ́dá Musa yìí la padà lọ bá àwọn fámìlì sísà yìí ní júmọ́ tá a padà lọ bẹ̀ wọ́n ọlọ́run òjò kan lù wá jọ lẹ́yìn ìgbà tẹ́mi ti kú ń bẹ tábà ti kú ń bẹ náà ni o ẹ̀gbọ́n láàbà kú ń bẹ sáájú omi so èmi ti kú ọ̀nà àkídà yìí ní two thousand and eleven gbogbo wa tí mo tó pa lọ sí dúró yàrá two thousand and thirteen ni ìgbà tí bọ́lá Musa sì fẹ́ sísà yìí two thousand and two thousand and six ni ẹ̀wọ̀ ìtàbà ẹ̀jọ́ ìrọ̀lábà yìí sì. 2006 ni torí mo rántí dáadáa gbogbo àwọn nǹkan tí mo sọ torí mi mari ní two february 2005 thousand and five lèmi mari brother musa yẹn mari ní two ìgbà yẹn ni wọ́n lọ sí ìlélà àwa náà lọ ń bẹ̀yẹ o àwa náà lọ ń gbàyẹ̀ bẹ̀tà àwọn òde ìlélà ti wa tí padà pín mọ́ wa lọ́wọ́ àwa padà dágbà Zamfara lọ ni ní Kaura lọ́dọ̀ ọ̀nkù mi ìbẹ̀ la lọ. sojú mẹ́fà mẹ́fà ni pé sítórì tó pọ̀ ni ntójú rí ti ó ti wà láì tójú rí ti pọ̀ gan èyí tí wọ́n sọ fún yín wẹ́rẹ́ yìí mo jẹ jì hẹ́ǹdì ya ó wàláì ọwọ́ pàtẹ́tìkì gan ala kulli hal mo fẹ́ sọ in tó fa ẹni tó pe isu ẹni tó pe àbúkọ̀díjà kéèlè bá àmọ́ bẹ́ẹ̀ ni yẹn ṣe jẹ́nu àkídà yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ in bring about gbogbo nǹkan tí mo sọ ilé yẹn broda musa tó pe àbúkọ̀díjà yìí so ó jẹ́ bona fide member àkídà yabata kó tó ń pọ́nà ọba àdékẹ́lá padà á fọ́ọ̀nà mọ́ broda náà broda yẹn wá pé Abu Khadija so kíní yẹn wà lọ́wọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ but mi unfortunately ò lọ mi ní lọ́wọ́ mọ́ báyìí so ra ẹni sè but inshallah so kò kò kò ṣe nǹkan tí ó lè pẹ́ mi láti láti gẹ̀tẹ̀ so tí ma ti gẹ̀tẹ̀ before next week inshallah tá a bá pèlè ti ah, ti ṣe ṣe yẹn àlàjú rí tán so a máa pèlè yẹn náà so inshallah ma ṣiṣẹ́ lórí bí ma ṣe gẹ̀tẹ̀ ṣé ibà ní jùsùn kọ́nà balẹ̀ kílákó sànù wa ṣeré àkídà yìí so ìnìyàn ṣe ní pé àkídà yìí àkídà burúkú ni wàláì àwọn nǹkan kan bẹ̀rẹ̀ pé a máa ń pa patriot nínú àkídà yìí tó ṣe àwọn tí wà mọ̀ hádọ́rọ̀ lásán ò lè mọ̀ wàláì ṣeré ọ̀tọ̀ ni pé ọ̀wà mọ̀ hádọ́rọ̀ ó ti jàbàtà ọ̀tọ̀ ni pé àwa kan ń bẹ tó jẹ́ sí pé àwa ni grassroots àkídà yìí tó àwọn kankan bẹ wàláì mo fọlọ́ bàbúra so lẹ́nu mi tẹ́yẹ̀ bá ń sọ nǹkan mi fẹ́ẹ́ lómi yọ̀bọ̀ wípé kíní ọ̀tọ̀ ní nǹkan tẹ́yẹ̀ ń gbọ́ nínú hazọ́rọ̀ ọ̀tọ̀ ní nǹkan mi tó ń lọ underground mo fọlọ́ bàbúra àwọn fásitì kan ń bẹ tí ń bẹ tá a gbọ́dọ̀ sọ nínú hazọ́rọ̀ ó ní pé bàbá lágbára àmọ́ àwọn ẹ lè pọ́ tó ọ̀rọ̀ yẹn ó implicate yẹn so and so many things like that tó jẹ́ sí pé ẹ̀yin tẹ́kẹ̀ wá muhadara lásán àánú yìí kàn ṣe ní ẹ̀yin ò lè máa wọ iye honestly speaking wallahi ẹ̀ lè máa wọ iye so kọ́nà ọba àlékẹ́lá kó sànù wa so nǹkan yìí nǹkan tó burú gan ni so ẹ àgbọ̀rọ̀ dákẹ́ lórí ẹ̀ so tó bá tẹ̀ wá bẹ̀rẹ̀ sí bẹ̀rẹ̀ fitna wọn tẹ̀ pé a ti kọ́kọ́ expose wọn kalẹ̀ báyìí so gbogbo yóò ti wà àtàláàtì pé ẹ̀hẹ́ eh, so and tó bá ti jẹ́ pé wọ́n plan aburú kan bó bá ti expose wọn yìí so ó ṣe é ṣe kán mọ́ ṣe mọ́ ló fi jẹ́ sí pé àwọn tí bá wọ́n expose àwọn aláburú báyìí nǹkan tán máa wà ní pé bó ṣe jẹ́ ti di irú èèyàn bẹ́ẹ̀ ẹ wà àwọn ọmọ ìyá wọn ní ilẹ̀ haúsá náà gbogbo àwọn àfáà tí wọ́n ṣe kí tí wọ́n expose wọn kọ́ kọ́ lọ wọn náà sẹ̀wọ̀n sábà yìí sì so àwa ti di ẹmẹ́rù tẹ bá fẹ́ pa wá ẹlẹ́wà ẹ̀sọ́ ẹ̀rọ máa ń dè so nígbà tá ti ṣe yúùtọ̀ nípa àṣe mọ́ yẹn àṣìlè láàrin wà lára àṣìṣe mọ́ nìyẹn kódà a pìfà bọ́ lórí ẹ̀ ṣe ọ̀rọ̀ ẹ̀rọ máa ń dè so nǹkan bá wù yín tẹ̀ ń plan ẹ̀ máa plan ẹ̀ so we care not so àwa ń ṣe léyìn báyìí nítorí àmọ́nà tó wà lọ́rọ̀ wa torí pé a ti kọjá mẹ́rin a ti polongo àti ìdá káàkiri Èkó Ìbàdàn káàkiri àwọn oríṣiríṣi àwọn ìlú so alhamdulilayi n tí mo wá dúpẹ́ bọ́lọ̀ ọba ni pé kò fẹ́ kò fẹ́ kò fẹ́ sílùú kan tí mo sọ̀rọ̀ àkídà burúkú ìdé tí n padà tó padà lọ bẹ̀ láti lọ sọ̀rọ̀ àkídà yìí kódà tí n tẹ̀méjì ẹ̀mẹ́tẹ̀ ẹ̀mẹ́rin ẹ̀márùn ẹ̀mẹ́fà àtàwọn ìlú mi tí àti ọ̀wá tó ráàyè dé ńgbà tá a fi ń sọ̀rọ̀ àkídà yẹn fẹ́ parí ti wá dé lẹ́yìn bàtà kú ńbẹ tọ́nà ti ní ká lọ so ó ń jẹ́ sí pé yẹn ń fi yẹn ṣe tauba fún gbogbo àwọn ọ̀rọ̀ rẹ̀ dandan àwọn jákujàku tí yẹn ti sọ káàkiri so kọ́nà ọba àlekẹ́rẹ́ kó sànù ẹnì kọ̀ọ̀kan wá kó fọ̀ ọ̀nà wa kọ́nà ọba sọnù tòtá bá rẹ̀ yẹn kan tó bá ti sọnù rí tó bá kú ń bẹ̀ ó dà gẹ́gẹ́ bí ọ̀rẹ́ mi kan ọ̀rẹ́ mi yẹn sọ fún mi pé ó ní ẹ mẹ́sẹ̀ mọ̀ nípa àwọn tí wọ́n ń wọlé sínú àkídà torí kí wọ́n mọ̀ náà ti ń wọlé àwọn tó bá jáde ní ẹbí tó ti ń ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tí ò wá sí mọ́ òun ni ẹran bí kéjì ló tó fi ṣe mọ́ àmẹ́ni tí ń wọlé ẹmọ́jọ kó tàjọba yìí kọ̀ọ̀mọ̀ ló fi rọ́rì wọ̀ kọ̀ọ̀mọ̀ ló fi wọlé ẹni tó jáde gẹ́gẹ́ ní ẹsẹ̀ mọ̀ ni ẹran bí kéjì ló tó fi jáde yẹ fóun ṣe kí ní tẹ́lẹ̀ tẹ́lẹ̀ òun ni ẹran bí ẹjọ́ ọ̀nà sáńdì lọ́jíìkì ṣùgbọ́n ọba kó sànù wa tó tẹ́ bá rí ẹ̀kan tó bá ti wà ní àná kan rí tó bá ń sọ fún yín pé ẹkú òbí kíní ojú ti rí tó ni but ẹ kí fẹ́ gbọ́ advice and experience matter most ní gbogbo nǹkan experience ẹ lè fi advice yẹn tó bá ti lẹ́ experience ẹ lè fi wé tí ó bá ní ti yìí So kọ́nà ọba àlejò lápẹ́jà ń kó sànù àwọn ọmọ wọ̀nyí tó tọ́nà ọba ti tábáyẹ́pà báyìí fẹ́ ọ fẹ́ takú lórí àlù yìí náà ni tó yẹ pé champion ló wá káàkiri tó yẹ pé zuhur ọbẹ̀ hàn ló wá káàkiri ọbẹ̀ kẹ́ máa pariwo òun ẹ́ so ní gbogbo ààyè tó bá gbé ń ké wá káàkiri náà lélẹ́ báyìí ẹ̀yọ́ mọ̀ ẹ̀yẹ ẹ̀yẹ sì túká mọ́ lórí tí ó bá ní ti yìí tí bí tẹ́ bá ti túká mọ́ lórí tí ò bá ti rí èèyàn mọ́ òun ló kó bá lè tó bá ní ti ẹ̀yìn gẹ́gẹ́ làánú ṣe wájú so tó ó ṣe é ṣe kọ́mọ̀fẹ́ túbá torí pé wọ́n ní rí nǹkan tán ṣe ẹgẹ́ bí aburú tẹ̀mẹ́ta ti fà láyé náà nìyẹn wọ́n máa rò pé dáadáa làwọn ṣe wọ́n rò pé mùsíìbù làwọn àwọn ń ṣe kòǹgẹ́ àwọn dúró déédéé àwọn ṣe gẹ́gẹ́ bá ṣe máa ń rùn yẹn gẹ́gẹ́ bá wọn náà ṣe ń rùn yẹn bọ́ọ̀rọ̀ wọn ṣe rí nìyẹn wàláì tó ó ṣe é ṣe kó o mọ̀fẹ́ túbá ẹ̀yin là ń bá wí èèyàn ọmọdé tẹ̀ ń tẹ̀lé káàkiri ọlọ́run bó sanu yín fa ọlọ́run bó fi yín mọ̀nà sọ̀kúrú ma tẹ̀sùmáyún astagfirullah li wa lakum eh, eh, min sa'iri الذنوب سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك